agbóga fún àánú rẹ lórí ayé wa agbóga fún ìdáwọlé gba fún òkú rẹ jésù gbọpẹ́ wa ẹnu mọ́tò lè gba ẹ̀yìn wa wọ́n tó pọ̀ nígbà tá a gba gbọpẹ́ ní gbogbo agbára lọ́wọ́ gba pẹ́ gba gbà yìí jésù gbọpẹ́ gbàṣẹ́ gbójú wa sókè sí ọjà rẹ wọ́n agbára rẹ wọ́n wù kú rẹ ao Senhor sì yàn lógo lórúkọ jésù kristi olúwa Amém. àmín ọmọ náà jẹ́ ká lè dúpẹ́ lọ́wọ́ jésù yìí bá tó fi orí fún wa bá tó ṣàánú fún ayé wa ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ o ẹ ká dúpẹ́ fún àánú wa èyí tó fún wa dúpẹ́ fún ọwọ́ agbára rẹ̀ lórí ayé wa ele ayé ẹni kankan bó olówó ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mi mo gbé ọ ga jẹ́ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ẹ ká dúpẹ́ ó ṣe jù bẹ́ẹ̀ lọ́nà ayé wa o láti ìgbà tí a tán ti bí wa olódó tì wá olúwa ló ń pa Ísírẹ́lì mọ́ olúwa ló ń pa wá mọ́ òun lolùpamọ́ wa òun lolùjí wa òun ni agbára wa kò ṣe orílẹ̀-èdè tàbí ibi tó tà ń gbé ó jẹ́ ìpamọ́ bí kò ṣe pé ọlọ́run yìí òun náà mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe fún tó ń ṣe pé jésù ṣe o olùgbà ló máa ṣe o ọlọ́run ìṣòro ṣe o ọlọ́run ìṣòro àyàn o ọlọ́run ìṣòro àgbẹ̀ ọ̀gá ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fún ara ńlá ètò òfin ayé rẹ̀ dá lónìí ẹ ká dúpẹ́ fún wa agbára láti fi ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe pé jésù ṣe ọlọ́run ló ṣe ọlọ́run gbé ọgá ọlọ́run fi ọ̀pọ̀ fún ọ jésù

nítorí àánú rẹ̀ dúláyà Jésù ṣubú gbọ́dọ̀ ọ̀rọ̀ mi àánú rẹ̀ dúláyà give thanks to him because he is worthy of our praise ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ Jésù ṣubú ẹ̀ka dúpọ́ lọ́wọ́ Ọlọ́run yìí Ọlọ́run sọ̀rọ̀ ṣubú Ọlọ́run sọ̀rọ̀ ṣubú ẹ̀ka dúpọ́ ẹ̀ka dúpọ́ lọ́wọ́ Ọlọ́run. Let's thank Him. Let's worship Him. Let's exalt Him. Let's bless Him. Ẹ ká dúpẹ́ orí gbogbo. Ètò ṣe máa yé wa. Ẹ ká dúpẹ́ orí gbogbo. Ètò ṣe máa yé ọmọ Thank Him. Thank Him. Thank Him. We worship you. We exalt you. We magnify you. We thank you. We honor you, God. Ọlọ́run á yìn ọlọ́run á gbé ọ̀gá olùgbàlà tó pọ̀ nípa àtàgbára o you are worthy to be praised you are worthy of all our praise you deserve it o tó bẹ́ẹ̀ you deserve it you deserve all the glory o tó bẹ́ẹ̀ láti yìn ẹni wọn Ísírẹ́lì yìí o tó bẹ́ẹ̀ láti gbéga tó jẹ́ ká dá gbogbo ògo padà fún ọlọ́run tó dá ayé tó sì dá ọ dáńgẹ́ eh, ìmọ́lẹ̀ wa agbára wa jésù ṣe wọ́n tó wà níbẹ̀ fún wa wọ́n tó dúró tì wá olúwa níbẹ̀ fún wa ọlọ́run ló dúró tì wá bí kò ṣe pé olúwa tó wà nípa tiwa o let's thank him ọba tó ń pèsè fún àìní wa gbogbo ẹ ká dúpẹ́ ẹ ká dá ọpẹ́ yẹn padà fún he want it he want you to come with thanksgiving with out of worship before him that's what he want from us the out of praise and honour to his name fún ìyìn fún orúkọ rẹ̀ he wants it he demands it he commands it ó béèrè fún ni ẹ fi ọpẹ́ fún olúwa nítorí pé ó ṣeun yes ó ṣeun lórí ọmọ ó ṣeun lórí àgọ́ ara torí pé ó ṣeun nítorí pé àánú rẹ̀ ó dúró láéláé so give thanks to him ọba tí òru ti ẹ̀ṣẹ̀ wá kò ṣe nípa pípé láti wá dúró síwájú ẹ̀ lò àtó ẹni tó ń yẹ we are not God is too holy tá a lè tó síwájú ẹ̀ kò ń ṣe nípa ohun tá à ń ṣe ohun tí mo ń ṣe fún ọlọ́run kò sóhun tá a sì ní bí kò ṣe pé òun ló fi fún wa hmm. bẹ́ẹ̀ ni ẹ ká dá pẹ́pẹ́ kò sóhun tá a ní láyé yìí o tí òye pé òun gangan ló fún ọ àlàáfíà láti dìde di ẹ iṣẹ́ ọwọ́ mi mò ń yẹ iṣẹ́ ọwọ́ mi mò ń yẹ iṣẹ́ ọwọ́ rẹ olófún oní orí ọ̀fẹ́ láti ní àlàáfíà láti lọ ṣe bẹ́ẹ̀ ni tó ló fún wa lókun ó ló fún wa ní ọgbọ́n yẹn òye yẹn ọba tí ò jẹ́ kí iye wa ra let's give all the thanks to him let's honour him by acknowledging him of his work in our life and return all the glory back to him ọmọ ni olófun ọlọ́mọ ọkọ olófun ẹ̀wọ̀n gan ló dá gbogbo ohun tá a ní bẹ́ẹ̀ ni ìpamọ́ ààbò ní ohunkóhun olú jẹ́ olú jẹ́ olú jẹ́ agbára fún wa jésù máa ṣeun jésù máa ṣeun jésù ṣeun ìgbàlá ọkàn wa ń kọ́ ọba tí ò já sọnù ìgbàlá ọkàn wa ìgbàlá ọkàn wa ìgbàlá ọkàn wa ìgbàlá ọkàn wa ọba tó gbà wá ọba tí ò já sọnù sínú ayé ètò ń wá wa rí ètò ẹni tó fi ọmọ rẹ̀ fún wa láti gbà wá ètò wa sọ wá di ọmọ bẹ́ẹ̀ ni ó sọ wá di ọmọ náà rẹ̀ sẹ́ Jésù ṣubú Jésù ṣáájẹ́ ìyanu fún mi lọ́nà kùnà àpè Jésù lọ́ba àpè lórí àpè lórí You need dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣàánú fún mi Jésù ṣé o Jésù ṣé o Jésù ṣé o Jésù ṣé fún orí ọ̀fẹ́ tó fún mi Jésù ṣé fún àǹfààní tó fún mi orí ọ̀fẹ́ èmi tí ò yẹ láti tọ̀ wá èmi tí ò yẹ kí n gborúkọ rẹ bẹ́ẹ̀ ni is too holy and righteous He's too faithful He's too good and kind for me to come before him and we are not worthy to lift our voice àtẹ̀yìnlẹ̀ ah, tó ń pè é ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì fún wa ní orí ọ̀fẹ́ Jésù ṣe o ọ̀rọ̀ ọlọ́run yìí kábíyèsí o ṣe o Jésù ṣe o ó ṣe lè gbàgbé rẹ̀. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe ọba tó pọ̀ nípa àtàgbára. Ọlọ́run Ísírẹ́lì ò ṣe lórí ayé mi. Jésù ṣe o. Jésù ṣe o. Kábíyèsí ò ṣe o. Kábíyèsí ò ṣe o. Jésù ṣe o. Jésù ọba ńlá tó pọ̀ nípa àtàgbára jésù ṣe ọba tó tó lànà ibi tí ò sí ọ̀nà ó fi ọpẹ́ yẹn jésù ọlọ́run tó tóbi ọlọ́run gbà bá gbà ọlọ́run. jésù ṣe lórí ayé mi o ọlọ́run israẹli ò mà ṣe o jésù ṣe jésù ṣe o jésù ṣe jésù ṣe o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí let's give that time to him ó ń fẹ́ ọpẹ́ rẹ fún tó ṣe ó fẹ́ kó wo rírì oore o ọlọ́run fẹ́ kó wù ú kó dúpẹ́ he wants you to thank him heaven declare the glory of God likewise he wants your life to declare it too ẹ̀wọ̀n bí ọ̀run ṣe ń yìn bẹ́ẹ̀ náà ni bí àwọn áńgẹ́lì ṣe ń yin ọlọ́run tí èèyàn bá rí tọ́lọ́run bá ṣe ọ lójú tàbí tó fi nǹkan kan tó ṣe ọ lójú láti mọ inú ọlá tó ń wà á máa rá bàbá ní o see how beauty how glorious tọ́lọ́run bá tiẹ̀ kọ́ wá ṣe ọ just you know to just have a little glimpse of the other side ẹ mọ̀ pé ó tó bẹ́ẹ̀ láti yìn let's thank him let's worship him let's exalt him. Let's thank Him. Let's bless the Lord. Let's thank Him. Let's give that praise to Him. Let's give honor to Him. Lord Jehovah God, we thank you. Almighty Lord, we thank you. We worship you. We exalt you for great is thy work, great is thy faithfulness. Great is the faithfulness of God. I ká dúpẹ́ ọlọ́run fún Lord, I thank you. I'm here to return all the glory back to you. Mo wá láti wá am here to return all the honor back to you for your faithfulness over our life, for your goodness for your fair, rẹ lórí ayé wa, fún orí ọ̀fẹ́ rẹ Let's thank him, let's honor him, let's give him praise, let's give him praise, let's exalt him. Give that thanks to him, Jesus. the work of AG Jesus, our Lord Jesus, our King. Let's thank Him. Lord, I bless you. Ọlọ́run mi yàn I thank you for your love towards me. Ọlọ́run mo yàn ọ́ fún orí ọ̀fẹ́ tó fún mi. Ọlọ́run mo yàn ọ́ fún àánú tí mo rí gbà níwájú ìwọ Ọlọ́run. I thank you Lord for your blessing. Gbogbo ọ̀gá fún ìbùkún rẹ̀ Jesus. You are great. You are faithfulness. Your faithfulness has surrounded us, O God. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń fẹ́ nìyẹn, ó ń fẹ́ ọ̀n tá a fẹ́ ọpẹ́. Mo ní kò so ohunkóhun tí a ní bí kò ṣe pé ó funfun wa. I've said it earlier on, I'm going to say it again. Kò sí ohun tá a ní lénìí tí ọkọ ní àbí àríwò ládá tàbí ọmọ ló dábì tàbí ilé àtàbí iṣẹ́ tó fún ọ yẹn. Èèyàn ò ní nǹkan kan, ìjọ́ tí èèyàn bá kú, lèèyàn mọ̀ pé <laughs> èèyàn ò ní dòdò kò bá ọba fi lè góòdù kọ ó gbé jáde kó mẹ́rin bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èyí ò ní nǹkan kan tó ń gbé sínú ilé góòdù kankan tó ń máa fi di mẹ́rin yíyẹ kankan wọ́n ti ẹ̀rírí mọ́ egun kankan yóò egun kankan yóò rà mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni mo wí ẹ̀ pé èèyàn we are nothing but he want to he has made us something ó sọ wá di nǹkan àwa tá a jẹ́ nǹkan kan ó wá sọ wá àwa erùpẹ̀ ìgbà tí èèyàn rò pé èèyàn jẹ́ nǹkan kan ọlọ́run sọ ní tí èèyàn jẹ́ fún un. Hmm nígbà tí ádámù rò kó jẹ́ nǹkan kan níwájú olúwa ọlọ́run sọ fún genesis chapter three ọlọ́run sọ fún pé irú ṣáà ní ìwọ àti ó rán létí ohun tó jẹ́ ni o gbà tá a bá fi ògo you never give that glory kan yóò rán létí ádámù ti gbàgbé ni ọmọ ah, mi musa kò má ṣe ìmú ni kò má lọ bẹ̀ ìmú ni kò má ṣe ó ní irú ṣáà ní ìwọ ìbọn ló da ìgbà tí ìjọba ti gbéraga sí ọlọ́run bẹ́ẹ̀ ni tí èèyàn bá ti wò pé èèyàn jẹ́ nǹkan kan níwájú ọlọ́run á rán èèyàn létí ohun tí èèyàn jẹ́ ó sọ fún dáfídì pé àà ìwọ ó ti gbàgbé ibi tí mo ti mú ẹni <laughs> ọlọ́run gangan kó ń sọ̀yàn lásọ̀ ọlọ́run mi ìsọpọ̀ ọlọ́run sọ̀yàn lásọ̀ dan it will remind you yóò ràn ọ́ létí ni yóò ràn ọ́ létí pé ẹ̀ tó ẹ̀ mọ́ gbà pé ohun tó jẹ́ rèé ìwọ dáfídì dáradára ní ẹ̀ ò jẹ́ nǹkan kan náà wà nobody àwọn ẹbí rẹ gan ọmọ àlè gangan lọ́pẹ̀ ọ́ <laughs> ó nígbà tí bàbá mi àti ìyá mi forsake me the Lord take me bàbá ẹ̀ wọ́n wọ́n ti ẹ̀ bá wọ́n ti ẹ̀ ká sọ́mọ wọ́n ti ẹ̀ ká sí ọmọ gbà tó béèrè ọmọ yòókù so lọmọ ah, eh, eh, eh. mi yàtọ̀ sáwọn eléyìí ni ìyá dẹ̀mọ̀ ọmọ kan wà mí kan nígbà kan kan wà mbẹ yẹn ọmọ àlè níbọ̀ ṣùgbọ́n ó wà nínú igbó mbẹ yẹn ló ń roko mbẹ lọ́fẹ̀wá ó sọ di ènìyàn ó ní àná jókòó àgbà tó bá dé gbàsó sì ló ní ẹni olélẹ́ yìí ẹni tí ọlọ́run yàn rèé o lè má jẹ nǹkan kan lónìí once you give all the glory back to God once you honour God with all your praise and honour yóò yóò sọ ọ́ di nǹkan láyé you honour him ní ọjọ́ kankan lónìí once you give return all the glory back to him yóò sọ ọ́ di nǹkan ó sọ dáfídì nǹkan ṣùgbọ́n yóò ràn ọ́ létí ìgbà tí yàrá gbàgbé ó ràn ádámù létí ó ní irùpẹ̀ ṣáà ní ìwọ erùpẹ̀ ṣáà ní ìwọ ìwọ yìí erùpẹ̀ ni ó ó sì padà di nǹkan tó tí mo ti ó ó padà di nǹkan tó jẹ́ but thank Jesus for his grace for his love ó tún wá bá wa láti wá wárí and return us back to himself bẹ́ẹ̀ ni he came give that thanks to him ọba tó fi ìgbàlà fún ayé rẹ let's give that honour to him let's appreciate him and thank him Jesus the rock of ages our God, our strength. Father, we thank you. Ọlọ́run ayàn ọ́ Jésù o ṣeun gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa jẹ́ ká sọ fún Ọlọ́run in any areas of life gbogbo ọ̀nà tí wọ́n ti ṣe sí ọ. Olú Ọlọ́run Ísírẹ́lì Olúwa dáríjì. Let's ask the Lord to forgive those things. Ọlọ́run bá ti ṣe sọ wípé pé tá a ṣe ẹ̀ o a ṣe pé mo ṣe ọlọ́run mo ṣe sí ọ mo bínú ọlọ́run mi gbọ́ràn ọlọ́run mi tẹ̀lé òfin ẹ o ọlọ́run mi ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ọlọ́run mo ṣe sí ọ let's ask ọlọ́run mo ṣe sí ọ ẹ sọ fún ọlọ́run ọlọ́run mo ṣe sí ọ I sin against you ọlọ́run mo ṣe sí ọ̀rọ̀ rẹ ẹ porúkọ Jésù dáadáa ọlọ́run mo ṣe sí ọ I sin against your word ọlọ́run mo ṣẹ̀ sí ọ I've sinned against you ẹ sọ fún Jésù dábàá olúwa mo ṣẹ̀ sí ọ I've sinned against your will mi gbọ́ràn tó ní tí ẹlẹ́ṣẹ̀ bá máa ẹ̀gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ aláàtí kọ́kọ́ mọ̀ ìdáríjì ò lè ṣẹlẹ̀ until you acknowledge who you are before the law, there is no forgiveness until you acknowledge until you repent until we turn away from that very sin until we humble ourselves before the Lord and say it's a sin or we humble ourselves before the Lord and say ẹ̀ṣẹ̀ ni ah, ẹ̀ṣẹ̀ ni o Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni gbogbo ìrìn ló ń this twenty one century enjoyment ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ sí ọ mo ṣẹ̀ sí ọ̀rọ̀ I've sinned against you Ọlọ́run mo ṣẹ̀ sí ọ somebody open your heart to pray ẹnìkan gbàgbà sọ fún Ọlọ́run ibi tá a ti ṣẹ̀ sí yẹn let's acknowledge our iniquity before him let's acknowledge our trespasses against the Lord and ask for forgiveness Only ní ìdáríjì ń bẹ lọ́wọ́ olúwa kí a lè má bẹ̀rù rẹ̀ ó ní remove your sin as is as far from from the west he says he's going to bury your sin Only ní òun òun mú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò gbàgbé mean he will not hold you against it the Lord will not hold that sin against you anymore kò yẹ kò ní mọ̀ ó mọ̀ ó mọ̀ tó ṣe pé tí mo ṣe lánàá kò mọ̀ ó mọ̀ ṣùgbọ́n kò ní hold it against me ẹ̀mọ̀ kò ní kò ní kò ní sọ pé ah, eh, nǹkan tó ṣe lánàá yẹn béèyàn lè yàn ọ̀pẹ ọ̀rọ̀ ìṣúná tíjọ́ tó ṣe kínní yẹn hmm, ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ wọ́n lè forgives you he forgives you kò sọ pé nǹkan tó wá ṣe ní rántí pé ohun tó ṣe ní ìjẹta yẹn mo sì mú dúró fún ẹ hmm, ó ti gbàgbé ẹ ó gbàgbé ẹ pàápàá ni it's not holding it against me he claims it it wipe it off. Okay, okay, okay, let's start a new beginning. Ah, let's confess those sins and begin to ask for the power and the spirit. It can be I told you, do that. To begin to walk before Him, to begin to walk faithfully, righteously before the Lord. Let's ask for the power and the strength. Ẹ ká bèrè fún láti gbé ìgbé We are your ayé orí ọ̀fẹ́, Ọlọ́run ràn mí Lord. to begin to live the life that will please you. láti gbé ìgbé ayé mm, láti tẹrí ọkàn mi bá fún ìwọ ọlọ́run ẹ ká pe orúkọ jésù olúwa somebody ask for the strength and power olúwa ràn mí lọ́wọ́ mi ṣàkóso sukoto lima má karaba manum predo sukoto lè kelebo ẹ pe orúkọ jésù màtó sukoto lè kalaba kayabo màtó kelampe rosoto lè mekelebo ẹ pe orúkọ jésù olúwa ràn mí lọ́wọ́ ẹ pe orúkọ jésù olúwa ràn mí lọ́wọ́ ipa àròsọ tó tẹ̀lé kẹrẹ́bù ẹ pe orúkọ jésù dáadáa olúwa ràn mí lọ́wọ́ ẹ sọ fún ọlọ́run olúwa ràn mí lọ́wọ́ màá yẹ kó sún kàtàlàyà ẹ pe jésù dáadáa that lord your god to walk righteously before you to walk faithfully before you ẹ jẹ́ ká pe orúkọ jésù ọlọ́run ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé láti tẹ̀lé ọ to honour your name to honour your word láti tẹ̀lé ọkàn mi bá fún ìwọ Jésù ẹ pe orúkọ Jésù dáadáa ẹ sọ fún Ọlọ́run Ọlọ́run ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé láti tẹ̀lé ìwọ Jésù lè kánú ṣúkò to pray that Lord you are God to help you to live the life that will please him láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ẹ pe orúkọ Jésù dáadáa Olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mẹ́nukó prendo ṣúkò tó lè kálábàkáyàwá ẹ sọ fún Jésù olúwa ràn mí lọ́wọ́ láti tẹ̀lé ọkàn mi bá gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa was the fastest things for our prayer to be answered is when we are prepared to work ó ní ìgbà tí ọ̀nà yẹn bá wo olúwa I will say it again ní ìgbà tí ọ̀nà yẹn bá wo olúwa kò ń ṣe ọ̀tá yẹn o kò ń ṣe ogun yẹn o dàbí èèyàn gangan ló kù èèyàn gangan ló kù I mean the relationship with God ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run gbẹ̀gbẹ̀n lóṣù ọ̀tá yẹn wọ́n àti yẹn bá ti get in tune pẹ̀lú ọlọ́run ọ̀tá yẹn kékeré ni yóò ṣẹ́gun ẹ̀ ọlọ́run sọ fún Dáfídì ọlọ́run sọ fún Abraham pé ó sọ à ṣùgbọ́n adé lọ pa Sódómù and Gòmórà run pa pátá báyìí láì sọ fún ọ̀rẹ́ mi ah until we come to that place until we come to that place in our life pé àmì ah, èlé ṣe bàkà láì sọ fún oníṣẹ́ màdé lọ gbẹ̀yìn láì lọ pa Sódómù ọ̀run ẹ̀ wò ó ní ṣe màá lọ bẹ̀rẹ̀ láìsọ fún Abraham ọ̀rẹ́ me, and how do you be the friend of God báwo ni ẹ ṣe lè jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run nígbà tí ohun tí Ọlọ́run ohun tí Ọlọ́run bá jẹ́ yẹn lógún hmm. nígbà tí ohun tí Ọlọ́run bá mu ìpínlẹ̀ ìtara rẹ̀ the zeal of the Lord has take hold of me the zeal nígbà tí ohun tí Ọlọ́run tó bá jẹ́ ìrìn náà ní ogún hmm. ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ fún Joseph ojúológún he hold it preciously David náà kọ́ oníkànnà sacrifice ó ní jẹ́ ǹjẹ́ màá rúbọ fún Ọlọ́run láti pé cost me nothing many of us cost me nothing is mm, bó ṣe cost yẹn gan ló dùn jù ẹ ṣàjẹ́ máa ṣe bẹ́ẹ̀ kò béèrè kankan kò béèrè kò gbóògì kò gbé nǹkankan kò gbé nǹkan ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ní ọgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa orí ọ̀fẹ́ ní ìgbàlá ládúdé He has not cost you nothing to serve him ọ̀fẹ́ ní ìgbàlá lẹ ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n orí ọ̀fẹ́ ìgbàlá with the salvation is is also a a costly ọ̀fẹ́ ni ṣùgbọ́n it also is very it cost a great cost ó ná ó ná ó ná ọlọ́run ní ọmọ ẹ̀ so ọ̀fẹ́ lóòótọ́ But it's a great cost. Also, he demanded, remember, he told us, Come, if you want to be my disciple, Jesus took his cross. He's also told us to carry our own cross. So, going to be pé now. bẹ́ẹ̀ náà he has never caused you to look at your neighbor. He has never caused you to preach the word of God or to give to the things of God. He has to. Ọ̀fẹ́ ní ìgbàlà ọ̀fẹ́ ní ìgbàlà of ní ìgbàlà ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ní lóòótọ́. But he also is the man. So, kò you rejoice àti nǹkan tí ọlọ́run jọ lógún ẹ̀wò kí ni abraham náà ṣe àwọn sílẹ̀sì kò ṣe kankan náà ó gbà ó gbà tó gbọ́ ó lè tẹ̀ tó ṣe ni pé ó kọ̀ gbọ́ ọlọ́run gbọ́ ni o ó kọ̀ gbọ́ ńlá sọ ọlọ́dẹ̀ ká ìgbàgbọ́ yẹn fún pé ah you believe me so much jáde láàrin ẹbí rẹ lórí ohun tó mọ̀ lọ́bi tó ti wà convenient and so tó tó tó tẹ́ lọ́rùn ohun tó ṣe kò ṣe bẹ́ẹ̀ lọ ó gba ọlọ́run gbọ́ lọ ọmọ yẹn ah nǹkan mi àdé èṣù mo bọ́ wí lórúkọ Jésù ohunkóhun lélẹ́yìí o ohunkóhun lélẹ́yìí o <laughs> àní ọmọ yẹn ọmọ wo ni bọ́ọ̀ yẹn Ishmael lọ́wọ́ kan yóò pa kẹ́kẹ́ yóò wù mí ló sọ ọlọ́run ti mú ní tó kàrà ó ah ẹni tí mo jìyà dé ah ilé tí mo tí mo tí mo tí mo tí mo sọ pé mo dúró dè tó màmá dín ńlá ló máa ń sọ yẹn àbí èwo ló ń sọ yẹn àbí ah ó máa ló máa di ńlá ní ẹ̀yẹn náà ní owó ẹ̀yẹn náà ló sọ owó mọ́tò yẹn ni kò lọ gbílẹ̀ ah mọ́tò wa ilé yẹn ìwé náà ayò sẹ́yìn àmọ́ náà kàn án máa jà ní ìrara ya kicking right away àríbùkù síta in the name of Jesus mi ohunkóhun lélẹ́ yìí o ìlú àṣepamọ́ àmàlì abátúndọ̀ fọ̀rọ̀ lọ́yàn àmì màtẹ́ńtàn yẹn wọ́n gbà ń gbò mí. ọ̀bá agbánu wo wo gbọ́ bẹ́ẹ̀ ni àníjáde kú ọmọ yẹn lọ sí ẹ wá wo nítorí ọlọ́run ayé rẹ̀ dá hmm, èmi mo nítorí sọ fún wọn náà èmi mo tó sọ fún mi náà lọ ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe yẹn inú in that place ni ìbùkún wà ní àṣeyọrí sí wa kò ń ṣe orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ah, ah, ah, nínú ìgbọràn ni. ó tẹ̀sọ́ pé ó ní ìgbọ́ràn sàn ju ẹbọ rúbọ ọ̀pọ̀lọpọ̀ ń wo àdúrà ṣùgbọ́n ìgbọ́ràn kò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lè rúbọ ẹ̀bọ ó easy mo lè gbàdúrà twenty four hours mo lè gbàwẹ̀ kò lè ní onímọ̀ ntọ́rọ̀ nǹkan kọ́ nìyẹn mọ̀tẹ̀ mọ̀tẹ̀ pé ó gbàdúrà two minutes kò gbọ́ràn <laughs> ó sàn ju twenty four hours mo kàn ń gbà látàárọ̀ dalẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àmì ìlú fi dàbẹ́ mi àdúrà ò gbà ẹ́ẹ́ ó tó lóun tó bèrè lọ́wọ́ wa yàtọ̀ òun tà fẹ́ fún un. Who can I do this without telling my friend Abraham? Ó gbàgbọ́ ni kò gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run sì sọ fún pé tó gbàgbọ́ ah, you are a righteous man tó gbàgbọ́ ọlọ́run dẹ̀ ká ọlọ́run dẹ̀ ká àǹtí ẹ̀ fún pé olódodo ni ẹ pé kó jáde kúrò ní bàbá ẹ̀ láì mọ̀ tó máa lọ is a tough task and costly kò sọ́bi tó lọ fún ṣùgbọ́n tẹ̀mí kan ó fi hàn ọ́ o ṣe sọ tó lọ fún mi god give me details tó bá fún mi details náà mi mọ́ kò béèrè details gbọ́ràn ni ọ̀nà sì là fún ayé and through him the family of the earth been blessed what is he talking about he talking about Jesus Christ our saviour nígbà tó fẹ́ mórúbó ni now I know until you come to our place of test in life now I know you love me. Uh, God is waiting for that moment in every one of us. Gbogbo wa will have to come to that place of test in our life. Ọlọ́run sọ fún un, ó ní ìsinsí mo ṣe mọ̀ pé ó fẹ́ mi. Ohun tó jọ lójú yẹn tó tó tó àbọ̀tá òwò. Ó gọ sọ òwò ọmọ yẹn òwò òwò bá mi dùn ún. Ohun tó dúró dè. Nu Ábúráhámù ohun tó sì wà nu Ábúráhámù rèé. Èyí pé wà pé òun náà ó gbàgbọ́ pọ̀tò òun náà lọ ọgbọ́n sí náà ni pé ok no problem. Ẹ̀ mo gbẹ̀ gbọ́ pé alágbára ni màá pa bọ́ yìí tí bá dẹ̀ pa màá ní kó jí ohun tó àkọlé ohun tó gbọ́ ọlọ́run pọ́pọ́ ọlọ́run lágbára ohun tó bá nà pa abrahamu nìyẹn o tó ẹ lọ ọmọ yẹn ọmọ wo àní ọmọ yẹn lọ ọmọ yẹn bọ́ yẹn kó lọ fi bọ́ ok kò sọ bẹ́ẹ̀ o ti pèrè o ti pèrè fún mi pé El Shaddai nìyẹn ó rántí ohun tó sọ fún I'm God Almighty is there anything too hard for me to do o ti mú ọ̀rọ̀ yẹn dání oúnjẹ tó wá bá mi ń jọ yẹn ó kú sọ fún mi pé alágbára lòun o pé kò sí nǹkan tó ń lè ṣe kò sí problem o that's how total surrender to the hand of God ó sì fẹ́ gbé ọ̀bẹ ni eh, màá ní wàá jí ní tí bá fi ọ̀bẹ débọ̀ yìí màá jí don't test God ẹ má lọ dán kan tẹ ẹkẹ náà <laughs> hallelujah praise the Lord wọ gbọdọ̀ dá olúwo ọlọ́run rẹ wò tí o bá instruct you to do certain things don't do it like that ọlọ́run ló instruct ẹ ọlọ́run ọdún ọ̀fẹ́ ọgbọ́n ó kàn is telling him about what to come ó ń fi tó ń bọ̀ hàn ọmọ kankan tó fẹ́ yẹn i'm going to give my son on that very mountain that very very very mountain òní jésù kristi kú sí o on that very altar tábíráàmù ti rúbọ yẹn god will provide olúwa yóò pèsè àwọn ó sì pèsè tiẹ̀ náà èyí ṣe jésù this is the lamb of god That lamb that he's talking about òní in your ọ̀dà àgùntàn that will take away the sin. Lórí lórí on that very mountain ni Jésù láti láti pa Jésù láti wá fi Jésù yẹn rúbọ. Mm, God be provider ó kọ̀ pàpèsè. Ohun tó kọ̀ sí ni pé kí àwọn náà gbàgbọ́ and you surrender yourself totally to him. You give yourself to him and at the end no shame. Ẹ sọ fún Ọlọ́run God ràn mí lọ́wọ́ láti fi ara mi jì àti fi ohun ìní ọ̀pọ̀lọpọ̀ ó lè fara rẹ̀ jì ṣùgbọ́n ohun ìní ẹ̀ no kò lè fìjì fún ọlọ́run ọlọ́run ẹlòmíì lè spend time eh, ọlọ́run ràn kí lè fún gbogbo jì when you begin to do this your your channel for blessing has opened your channel for things of glory has opened ẹlòmíì àṣọ tó ń gbọ́ pẹ̀lú pé o ti kọ́lé sínú ayé náà ní kò lọ kọ́lé sọ́run aláàfin òye òye nípa wọ́n gan tó tí kọ́lé àwọn pásítọ̀ ní pé ọlọ́run kan sọ pé ọ̀run kan wà fún ẹlí kan ọlọ́run kọ́lé kan fún ẹlọ́run ó tẹ̀ sí yanjú ilé ayé náà ó tẹ̀ kọ́ hmm, ilé ayé gbogbo ẹ̀ ló sọnù I think ti ọ̀run ló ti ṣe pàtàkì tó bá àti tọ̀run àtàyè tó dì mọ́wọ́ gbogbo ẹ̀ náà ni sọnù everyone that don't put the kingdom of God first is a loser ó lù sí ayé ìgbàgbọ́ kò sẹ́ni tó tọ́ sísun olé ẹ̀ lẹ́nu má gbé sí kó tó pẹ́ jù wọ́n wọ jáde ńbẹ̀ ni ẹ má dán oorun pa wá ń bí alele <laughs> ẹ pọ orúkọ Jésù Ọlọ́run jẹ́ kí n lè fún gbogbo jì fún ọ jẹ́ kí n lè fi ayé mi jì ìkàbàwò ṣàtàlì bàkúrà bàtà ìyàbọ ẹ sọ fún Ọlọ́run ara rẹ Olúwa jẹ́ kí n lè fi ọkàn mi jì fún ìwọ Ọlọ́run Olúwa nínú ìṣe mi àti ìwà mi in the secret place in the open place jẹ́ kí n lè fi ara mi jì Open your heart and begin to pray. Total surrender. Total surrender. Total surrender. Mesutoko landekelebo. Ikabrando sikelebekelebo. Ikarapatikelebo santelebo. Ikabrando sikelebo. Olúwa ràn mí lọ́wọ́. Dúà dúà. Lórúkọ Jésù Kristi. Olúwa wa jẹ́ ká béèrè fún àánú. Olúwa ṣàánú fún mi. Mo tọ̀ wá. Ẹ rà àánú rẹ gbà. Ẹ kó orúkọ Jésù dáadáa olúwa ṣàánú fún mi ẹ porúkọ jésù jẹ́ ráàánú rẹ gbà I want begin to lift up voice and pray to God olúwa ṣàánú fún ìpín mi láyé yìí jẹ́ kí n rí àánú rẹ gbà can you lift up voice ẹnìkan gbàdúrà bí kí ọlọ́run kó ṣàánú fún ọ olúwa ṣàánú fún ayé mi ẹ porúkọ jésù olúwa ṣàánú fún ayé mi ẹ sọ fún jésù ṣàánú fún mi olúwa fún mi ẹ porúkọ jésù olúwa fún mi nínú àdúrà yìí ní orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run alààyè Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa today is the first Saturday of the month gbogbo ẹ̀yin tẹ́ bá ní tẹ́ bá fẹ́ give thanks tẹ́ bá fẹ́ fi ọpẹ́ fún Ọlọ́run you have a testimony ẹ máa text me you know, I'm gonna put the number there or somebody else okay let me put the number there so you this is the number you can call but text they have a time because àkókò ti lọ so I know those that will call mm, so ẹ sọ pé mo ní mo ní mo fẹ́ dúpẹ́ o mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mm, five seven three okay this is the number so you can just text me uh, those that text are ahead yeah, like, eh, so I don't want us to so. Oh, mm, uh, yeah that's the number A eh, number yẹn you can text mo ní thanksgiving mo ní thanksgiving how a thanksgiving bẹ́ẹ̀ ni mo gbójú sókè sí ọ àpáta ayérayé ìrànlọ́wọ́ mi bẹ lọ́dọọdọ. limited time ó sì mọ̀ ẹ porúkọ Jésù sẹ́ ìwọ ogun àfàkókò ẹni ṣòfò nú ayé mi lónìí Olúwa ṣẹ́gun ẹ̀ mo gbójú sókè sí ọ Olúwa dé fún ìrànlọ́wọ́ mi Lord I'm here answer me o God ẹ porúkọ Jésù dáadáa Ọlọ́run mo gbójú sókè sí ọ Olúwa dìde fún ìrànlọ́wọ́ ayé mi Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi Ọlọ́run mo gbójú I lift my voice before you ẹ sọ fún jésù mo gbé ojú sókè sí ọ ìwọ àpáta ayérayé dìde fún ìrànlọ́wọ́ mi ìwọ àpáta ayérayé dìde fún ìrànlọ́wọ́ mi ẹ pọ orúkọ jésù dáadáa ìwọ àpáta ayérayé dìde fún ìrànlọ́wọ́ mi ẹ pọ orúkọ jésù the rock of ages arise for my help ẹ sọ fún ọlọ́run alààyè ìwọ àpáta ayérayé dìde fún ìrànlọ́wọ́ ayé mi lónìí mo gbé ojú sókè sí ọ somebody open your heart and pray lift your voice to him ọlọ́run mo gbé ojú sókè fún ìrànlọ́wọ́ ọlọ́run mo gbé ojú sókè fún àṣeyọrí can we lift our voice before the lord ẹnìkan gbàdúrà kó sọ fún ọlọ́run pé mo gbé ojú sókè sí ọ i lift my voice before you god ọlọ́run mo gbé ojú sókè sí ọ sọ fún jésù ìwà àpáta ayérayé i lift my voice before you ọlọ́run mo gbé ojú sókè sí ọ ọlọ́run mo gbé ayé mi mo gbé ojú mi sókè sí ọ lọ́wọ́ ogun àfi àkókò ẹni ṣòfò lọ́wọ́ ogun àfi àkókò ẹni ṣòfò somebody pray lọ́wọ́ ogun adánidúró lọ́wọ́ agbára tí ò fẹ́ kí ìṣeré I lift my voice before you I lift my voice before you ọlọ́run mo gbé ojú sókè sí ọ somebody pray that prayer ọlọ́run mo gbé ojú sókè sí ọ ìwọ àpáta ayérayé ẹ sọ fún ọlọ́run ó dandan ọ̀nà àbáyọ yẹn kó nà ó ní orúkọ jésù ọlọ́run mo gbé ojú sókè sí ọ ní orúkọ jésù ọlọ́run mo gbé ojú sókè sí ọ i lift my voice before you somebody pray dua. dúà lórúkọ jésù kristi olúwa wa mo fẹ́ ká mọ kíní kan o ṣé ẹ mọ̀ pé tí ọlọ́run ò bá ṣe kankan kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí èṣù bá tàyàn pé you can get it somewhere yóò ju olúwa ẹ̀ lọ́wọ́ o hmm, bẹ́ẹ̀ ohun tí ọlọ́run bá fún yàn ló máa ń mú ẹni bá fẹ́ need if you want to live if you want to live long and have peace ohun tí ọlọ́run bá fún èèyàn ló máa ń dá ló máa ń báyàn kalẹ̀ tí ò ní ó ní ìbùkún ọlọ́run ní ní là láì sí sweat pẹ̀lú ẹ̀ láì ní làálàá ọkàn rẹ yóò balẹ̀ ẹni tó bá ń ṣe Robin Hood ní ìsìn tó bá ṣe é arákùnrin kan tó ń pè ní olè kan ó sọ give testimony ọkàn ọkàn máa ń wò ní gàgàgà tanílé tanílé tó ń bọ̀ ọkàn ò balẹ̀ torí iṣẹ́ nǹkan tó ń ṣe ọmọ jáde ni ó sì lówó kọ́lé ní ìkẹyìn náà gbogbo ẹ̀ náà ló gbà lọ́wọ́ ẹ̀ bí ìsọ pé gbogbo aago tí a bá fi ìrù ohun tí a bá fi ìrù kó ó ní a ó ṣe dànù ni bẹ́ẹ̀ ni ohun tí a bá fi ìrù kó jọ àpásítọ̀ rẹ̀ jókòó jọ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn president wa gbogbo àwọn tìbí nàìjíríà yorùbá ni mímọ sọ òkè gbogbo àwọn politician yẹn tó kó jẹ wọn ń gbádùn eh, ìwúlò ẹ wọn ń ṣe dànù ni ilé tẹ́lẹ̀ mi kó síbẹ̀ náà wákàkiri náà ń gbé káàkiri yẹn sísè ẹ̀mí ẹ̀sẹ̀ mọ̀ bí tí wà máa. bẹ́ẹ̀ ni oní aago tí a bá fi òru kó jọ a ó ṣe dànù ẹ bá ń ṣe four one nine gbogbo ẹ̀mí ò lùsì tó bá yà tí ó tí ò lùsì lójú ayé ẹ̀ àwọn ọmọ ẹ̀ yóò di wàhálà gbọ́n ọmọ lọ́wọ́ ni yóò eh, bẹ́ẹ̀ ni mo sọ yóò di wàhálà máwọn ọmọ ọgán lọ́wọ́ tó bá gbélé fọmọ ọgán ní ẹ̀ náà ni ó pa àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni mo sọ torí bẹ́ẹ̀ sọ pé àgbo ọ̀rọ̀ ọlọ́run ní agbára oní gbogbo àgbo tí a bá fi èrò kó jọ a ó ṣe dànù lẹ kó tiẹ̀ pé kó tiẹ̀ gbádùn ẹgbẹ́ gbogbo ẹ̀ kó wá kó lẹ̀ fọmọ ẹ lọ́ máa stọ́ọ̀dì ìgbà bá wáyé àwọn ọmọ ẹ bó ṣe máa rí àfẹ́lẹ́ tó bá mọ Jésù nìkan ló kù ló máa bẹ́ ló máa kó lábẹ́ ègún yẹn bẹ́ẹ̀ pé a ó ṣe dànù lẹ kó kọ́lé nìkan àṣẹ ìdẹ́pẹ́ ilé yẹn ilé yẹn ilé ti sọnù so four one nine pẹ́ẹ́pọ́n gbáyàn yẹn fáwọn ọ̀hún ọ̀hún ìfilẹ̀ torí kò ní dàn kankan kẹ́yìn tó kò sóhun tó ní ọlọ́run ní ìrànlọ́wọ́ ẹ porúkọ wà ní wàá ràn lọ́wọ́ nẹ̀ ìwọ ní ìrànlọ́wọ́ mi wà ìwọ ní ìmọ́lẹ̀ ayé mi fẹ́ kó tẹnu mú fẹ́ kó rán létí pé òun ní ìrànlọ́wọ́ rẹ ọlọ́run ìwọ ní ìrànlọ́wọ́ mi ìwọ ní ayé mi dìde fún ìrànlọ́wọ́ mi arise to help me. dìde kó ràn mí lọ́wọ́ dìde kó gbè mí níjà ẹ pọ orúkọ jésù dáadáa mi tẹ wá olúwa ìwọ ni ìrànlọ́wọ́ mi you are my helper you are my place of refuge ìwọ ni bí agbára mi olúwa dìde arise to help me can you lift your voice and begin to pray ẹnìkan pọ orúkọ jésù kó dìde fún ìrànlọ́wọ́ rẹ. Maya kotoko plende ke pranda kapayabo. Le soto kalaba galaba. Ẹ orúkọ Jésù wọ́n na ìrànlọ́wọ́ mi. Ìwọ ni agbára mi. Ìwọ ni bí sáré mi. Olúwa ràn mí wama nínú ayé àwọn ọmọ mi yìí. Ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́. Àtùlọ̀ kó ràn ẹ́ lọ́wọ́ lórí ọmọ yẹn. Olúwa ràn mí lọ́wọ́ lórí ọmọ mi olúwa ràn mí lọ́wọ́ lórí ọmọ mi olúwa ràn mí lọ́wọ́ lórí ọmọ gbàdúrà lórí ọmọ yẹn olúwa ràn mí lọ́wọ́ lórí ọmọ mi ní orúkọ jésù olúwa lórí ọmọ ask God to help you over your children ask God to help you over your wife ask God to help you olúwa ràn mí lọ́wọ́ lórí àgọ́ ara mi fún ìwòsàn ìwọ ní agbára mi wọ́n níbi ìsádi mi lè ká tó ká bí lóko pàkàdà olúwa àwọn èèyàn lọ́wọ́ olúwa somebody pray that prayer kó dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ Somebody open your heart to God. Ẹ fi orúkọ Jésù. Ìwọ ìrànlọ́wọ́ Ọlọ́run dé fún ayé mi lónìí o. Ìwọ ìrànlọ́wọ́ dé fún ayé mi lónìí o. Ìwọ ni ìmọ́lẹ̀ mi àtàgbára mi. Somebody pray that prayer. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù olúwa ràn ayé mi lọ́wọ́ olúwa ràn lọ́wọ́ kó gbé mi dìde olúwa ràn lọ́wọ́ kó fà mí lọ́wọ́ sókè olúwa ràn lọ́wọ́ kó múnú kúrò nínú ìràkọ́rọ̀ somebody pray èmi ò mọ tó ń gbàdúrà fún àní kò béèrè fún ẹ ó ní ìmọ́lẹ̀ mi àní ìwọ ní ìmọ́lẹ̀ ìwọ ní ìgbẹ́kẹ̀lé mi bó àdúrà orúkọ Jésù Kristi olùwàwọ̀ ẹ kó orúkọ Jésù ọlọ́run má jòjú ó tì mí kó ti sọ so you must remind ọlọ́run náà tó gbẹ́kẹ̀lé olúwa olójú kì yóò tì wọ́n no you remind him dẹ́kun wá ran létí ni ohun tó ti sọ àdúrà ni pé àdúrà what is prayer prayer is to remind God I know it's you no know, but we tell our need to God but also is to remind God of what God has said. Is it concerning my word? reminding me. orori rẹ̀ and is a faithful God. Ami sobe, mi bí Ọlọ́run Ami ṣe mi Àmì ah mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah, ẹ sọ àmì ah, àmọ́ ti gbàgbé ah, èèyàn lè ṣe bẹ́ẹ̀. mi bẹ́ẹ̀ ni mo sọ And you stand by that word. Ǹjẹ́ kò rán létí? Àní kò dìde kó gbé olúwa dìde ìwọ ni ìrànlọ́wọ́ mi lórí ọmọ ìwọ lágbára mi ìwọ ni pa mi and you know if you are saying it sincerely with all your own man ẹni tí èèyàn lè tàn jẹ ni o ẹni tí èèyàn lè farapamọ́ fún òní ọlọ́run he want you to come as who you are but he don't want you to remain as you are come as you are explain yourself to me ohun tí mi lè sọ fún yín mo lè sọ fún ọlọ́run báyìí ni ó sì mọ̀ hmm, ẹ̀ ohun tí èèyàn tó máa sọ fún èèyàn náà ah! ọlọ́run kọ kò kò sí kò sí tí èèyàn ṣe níwájú ọlọ́run tó bà lẹ́rù there is no way you you see tó máa ṣẹlẹ̀ tó máa gbà ah, kí wàá ló wá ṣe yìí he give us the benefit of a doubt he want us to prove ourselves before him but kò ṣọ́ọ̀kì ẹ̀ ádámù ádámù níbo ló wà ó mọ ibi tó wà <laughs> hmm, ó mọ ibi tó wà but ó fẹ́ kó kàn ó mà tọ́lọ́ bá ń béèrè question kan kó mà ó máa ń sà ó sì mọ question yẹn ó mọ èrò ọkàn ènìyàn so he just want he give us the benefit of a doubt at all time just just come ẹ kúrò Jésù ìwọ níbi ìsádi mi Olúwa dé fún ìrànlọ́wọ́ mi jẹ́ kí ogun jíjà mi parí lónìí ogun ìbínibí ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ogun ogun ẹlòmíì torí pé ìbí tó là kọjá ó forí kò nǹkan bẹ́ẹ̀ ni ibi tẹ́lómi tó là kọjá ó forí kò nǹkan ọmọ sọ́ọ̀lù wọn forí kò nǹkan o torí ibi tó ẹ̀ṣẹ̀ bàbá wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọmọ amani ó forí kò nǹkan ọ̀sánbálàtì àti tòbáyà àwọn náà forí kò nǹkan wọn forí kò jábẹ́ ẹ pé orúkọ Jésù àánú kò fọhùn fún mi let mercy of God speak for me dèdè fún ìrànlọ́wọ́ ayé mi mo gbẹ́kẹ̀lé ọ I look unto you. Jẹ́ kí ogun jíjà ti tán lónìí. Let my battle be over. Oṣù oṣù mi ti dé báyìí. This is a new month. Ó mà ká ọjọ́ tó ń lọ. Ó yẹ kí wọ́n ogun àfàkókò ẹni ṣòfò lọ́wọ́ ogun ààrẹ lọ́wọ́ ogun mọ́rí mú lọ́wọ́ ogun mọ́rí ṣe ìwọ ogun ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìní ànáńdà gàgàbà ogun ìbínibí ogun ẹ̀jẹ̀ ọwọ́ agbára kágbára olúwa gbà mí ó yá ó yá ó orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ó màkàí màsáyà wáyé mẹkàí mẹkàí mẹsẹrẹ wáyé mi kọ́ ọ́nà kó pẹ́ẹ́lí mi kẹ́lẹ́ bá lẹ́gẹ̀lẹ́gẹ̀lẹ́gẹ̀lẹ́ ó sọ̀rọ̀ táyà ní orúkọ Jésù dé fún ayé mi dé fún ayé mi dé fún ayé mi gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ìwọ tó ń wò mí you are here the first time tó ń wò mí yẹn tó yẹ pé àkọ́kọ́ rẹ rè tó ń wò mí ó ń wò mí <laughs> pásítọ̀ gbogbo èèyàn ló ń wò yín it's okay but wọ́n fọ ìwọ tó alákọ̀ èyí ní first yẹn tó kàn tó ń dó tó wò yẹn lọ́wọ́ lórí rẹ hmm, ìwọ tó kàn gbé ọwọ́ lé orí rẹ lórí kí ọlọ́run kó súre fún ọ bẹ́ẹ̀ ni ní ọlọ́run Ísírẹ́lì kó súre fún ọ ọwọ́ agbára jíǹde lórúkọ jẹ́ kó wà lára rẹ gbogbo ọwọ́ kọ́wọ́ tó bá lòdì tí a lè gbélé ayé ẹni kó parẹ́ ah, gbogbo ọwọ́ tó bá yàtọ̀ sí ọwọ́ ọlọ́run nínú ayé ẹni torí ọwọ́ tó bá yàtọ̀ sí ọwọ́ ọlọ́run kò lè mú ayé ẹni ṣe rí ọwọ́ tó bá yàtọ̀ sí ọwọ́ ọlọ́run kò lè mú ayé ẹni tẹ̀síwájú lónìí ọwọ́ náà kò parẹ́ lórúkọ Jésù fẹ́ ọwọ́ àánú gbà ẹ̀wọ̀n orúkọ Jésù gbogbo ènìyàn Ọlọ́run àní kò ràn mí lọ́wọ́ dáṣọ àṣírí bu ayé mi ayé ń dúró de pé kójú tì ọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń dúró ọmọ tẹ̀ báyọ̀ ń kà ọdún kìíní ọdún kẹta tó o ti rántí ọdún wọn ràn létí they will remind you of that year ó ti ń kojú abẹ́ ẹni sí báyìí ní sè é ó sì jẹ́ àéjì ẹ̀ sọ ọjọ́ orí ẹ̀ ó ní pẹ́ pé kíní yẹn náà Mm. ẹ pé wọ́n rán létí ni o díẹ̀ ló fi jù mí lọ àbí bákan kan báwọn ni ọ̀pọ̀lọpọ̀ ayé mọ bó ṣe ń chip ọ̀rọ̀ ní àlọ́jọ́ kò tí ó mọ ọdún máa yí ẹ̀ ẹ porúkọ Jésù wà ní kò dìde sẹ́ mm-hmm. àníkò dìde àníkò dìde kó ràn mí lọ́wọ́ àníkò dìde kó gbè níjà gbogbo ohun tí gbogbo agbá tó dí ọ̀nà ìṣeré mọ́ mi ọ̀tá máa ń di kò lè di mọ́ lọ́rùn ṣùgbọ́n máa ń di mí nìyàn kò lè tó ló fi nídìí ọlọ́run láti wá gbé ọ níjà ọ̀tá máa ń dí ọ̀nà ènìyàn o ṣùgbọ́n kò lè dí ọ̀nà ọlọ́run kò lè dí ohun ti ọ̀run ṣùgbọ́n ó lè di ti ayé that's why you need the heavenly help to come for divine intervention upon the earth he can he certainly will did to turn he has no power he has been cast down the will of God over your life but the will of God over your earth that's why you need heavenly power for intervention to come and rescue ìdíjọ́ fi ń gbàdúrà nìyẹn láti pe ọ̀run kó sọ̀kalẹ̀ láti wá ràn án lọ́wọ́ láti wá gbé ọ níjà láti mú gbogbo ọwọ́ sátánì láti mú kó ònú ayé rẹ ẹni ẹ̀pọ̀ orúkọ jésù ó yá dìde fún ìrànlọ́wọ́ mi gbogbo agbá pípé ni má rí ṣe gbogbo agbá tí ò fẹ́ kí ọ̀nà mi là gbogbo agbá tí ó ń fogun jà mí gbogbo agbá tí ń fogun ogun àní ìṣeré àròrò tọ́ka sí ọlọ́run ṣẹ́ ogun rẹ̀ fún mi lónìí gbogbo adọ̀nẹ́nirú ní orúkọ jésù ailia ailia Makolia, kolia usatayaro maikatuna kabla kosatayaba matoko peru takata oya oya oya kó bẹ̀rẹ̀ sí bọ́ take away every every garment of failure every garment of disappointment ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù àìrí àìrí mẹ́kù bẹ́rù káyà wáyé kiri bá ó sàkúbàkà lẹ́pẹ̀rẹ̀dọ́ kẹtẹ́ ẹ̀dẹ̀gàbà lẹ́kẹ̀kẹ́ gbọ́dọ̀ àdúrà lórúkọ Jésù Kristi olúwàwẹ̀ orúkọ Jésù ọ̀rọ̀ ogun ayé ìjọ̀gbọ̀n borí mi kò sẹ́ńtì òní àfẹ́ńtì ò bá ní ògùn nìkúlùkù kò sẹ́ni tí ò ní o ah pásítọ̀ sẹ́yìn náà ni ah ah dada dada ṣùgbọ́n a ní ìṣẹ́gun lórí ẹ̀ kò sẹ́ni tí ò lógun abẹ́ni tí ò bá ní ògo nìkan ló kù Jésù ọmọ Ọlọ́run alààyè lógun hmm, ṣùgbọ́n ó borí ogun náà hmm, ó borí ogun náà Jésù gangan tó ń ṣe tó ń ṣe dáadáa tó ń tó ń tó ń tó ń pé it's all about ó kàn tọ́jú àwọn èèyàn ó ń ṣe náìsí àwọn èèyàn ní àà ah, ah but he, because he go he went against the establishment ó bẹ̀ sọ pé ẹ̀kọ́ yín ẹ̀kọ́ fi bọ́dì sí àwọn èèyàn lọ́rùn náà ilé nǹkan tọ́lọ́run òfin tọ́lọ́run fún yín wípé gbígbé ayé gbígbé ó fi bọ́dì sí ah, ìwọ yìí ó máa lọ o <laughs> àwọn èèyàn fẹ́ òótọ́ láyé láṣọ orílẹ̀-èdè nàìjíríà ní ìdàdúrà lọ́pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ ṣe dáadáa wọn nígbà bẹ́ẹ̀ ni bọ́dì fẹ́ gbà ẹ pé báàlẹ̀ ṣe fẹ́ gbà ẹ̀ bọ́n náà aláwọ̀ báàlẹ̀ ṣe fẹ́ ṣe ọkọ̀ ọkùnrin yẹn ti burú that's why àlàfin ìjọba ọlọ́run and it's gonna be forever it's gonna be forever ó yẹ máa gbé kó tó lè change it orúkọ jésù lọ́ni torí ọmọ aládé ayé yìí ó ṣe ìjọba àgbà jésù máa gba ìjọba lọ́wọ́ ẹ̀ gbẹ̀gbẹ̀ lè change mi ṣe wà ní amẹ́ríkà ló wà everywhere mo fẹ́ ṣe dáadáa wọ́ọ̀kẹ́ torí kò sí ní ọkàn lọ́rùn ni ẹ jẹ́ ká rí àwọn ẹ̀dá níbo owó tó yẹ kí gbogbo èèyàn náà ìwọ ló fẹ́ nà ó jẹ́ kí gbogbo èèyàn jẹ ìwọ nìkan ló fẹ́ jẹ ó ti bú ọmọ ẹnìkejì ẹ̀ àmọ́ rí òbá kù níbo kó ṣáà ti máa gbọ́n lánàá kẹ́ máa ṣe búrákà dìde fóun tòun àwọn yòókù ńkọ́ níbo ẹ fi wọ́n lẹ̀ máa jìyà àìsí ní ìfẹ́ ni there is no love ohun tó fà kò sí ìfẹ́ tó ní ìfẹ́ bá wà that's the Bible talk about the great love love your God with all your heart and love your neighbor as yourself ẹni tó bá fẹ́ ọmọnìkejì ẹ̀ kò ní kò ní nírú ẹ̀mí yẹn ìfẹ́ ló sọnù the main thing kò ń ṣe ìfẹ́ ni o ò lè ní ohun púpọ̀ kó máa kejì ẹ̀ ń sunkún kó dẹ̀ gbójú kúrò bẹ́ẹ̀ ẹlòmí wọn kó sínú ilé wọn kó sínú bẹ́ẹ̀ agrand àwọn èèyàn náà ń jìyà owó títì o dẹ̀ pass by owó títì o kọjá mẹ́ o dẹ̀ rí ẹni tó ń sunkún tó wà áá ah, owó sì wà ní abẹ́ ibi tó rí mọ́ tó ti rà mọ́ bẹ́ẹ̀ pé àwọn tó rà tí mi tẹ̀ fi ṣe kankan tó yẹ pé hospital máa tẹ̀ lọ́kọ́ kọ́ wa máa ṣọ̀fẹ́ ń bà mí débẹ̀ ń bà wọ́n ti ń yan ìpín tiwọn náà no problem ilé tó bá sọ pé ọlọ́run dáríjì mọ́ náà tún dáríjì o ibi tọ́lọ́ tó wá jẹ́ aláàánú sí nìyẹn tọ́lọ́ tó wá ṣe sí ọlọ́run dáríjì mi ṣáájú ṣùgbọ́n yóò jìyà rẹ̀ ọlọ́run kan yóò bẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ lórí ọmọ ẹ̀ gan èmi yóò sọ pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lájìyà ọ̀pọ̀lọpọ̀ ìwọ mo gbàdúrà tó pé ẹlòmíì ẹ̀ ṣe bàbá ẹ̀ ní jẹ lónìí mo gbàdúrà orí ọ̀fẹ́ kó dájú fún ọ gbogbo ẹni tí gbogbo tí sátani ti bèrè ẹ̀ṣẹ̀ bàbá rẹ lórí tiẹ̀ ẹ ò torí pé o ti gba jésù lóluwà tó lùgbàlà ogun yẹn kó dópin lónìí sàmì dáadáa àmín àwọn pé pásítọ̀ bàbá mi ṣe politics mò ń gbàdúrà fún ọ ni gbogbo ibi tí bàbá ti ṣe tàbí ìyá ti ṣe èyí tí ó ń bèrè ẹ̀ tó ń bèrè tó ń bèrè lórúkọ jésù orí ọ̀fẹ́ kó dájú o àánú kó fọhùn kó dáwọ́ ogun yẹn dúró kó dáwọ́ ìjà yẹn dúró orí ọ̀fẹ́ ọlọ́run kó mí sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí àṣẹ olúwa kó bà lé ọ àṣẹ ọlọ́run kó bà lé ọ gbogbo ẹ̀ṣẹ̀ bàbá tàbí nínú ìran ìdí ayé ẹni ń jìyà rẹ̀ olórí kò ti gba jésù lóluwà tó gbà orí ọ̀fẹ́ kó dájú bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù lọ ẹ sọ fún ọlọ́run ara àkókò rèé mi tó ní òògùn ojúmọ́ ọlọ́run ojú jìyà ní ohun tó ní oníke wá kí ó ní ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ ìta ẹgbẹ̀rún ó ní ó fi ìsinmi fún ọkàn mi ó ní àjàgà rẹ rọrùn ó ní ẹrù tiẹ̀ fúyẹ́ o ó ní learn of me ó ní àjàgà tòun rọrùn ó gbọ́dọ̀ tún dé jésù kí àṣetì máa tún mú ayé ẹni ẹ pé orúkọ jésù ọlọ́run dáwọ́ ogun ìdúró ó tó ọlọ́run mú ẹ̀gàn ìkúrò nù ayé rẹ̀ ọlọ́run dáwọ́ ogun fi ayé mi ṣògo fi ayé mi dá àlá ayé mi rèé màtẹ́kìlì máa ṣí kalabayaba ayé ọmọ mi rèé ẹ tó kọ Jésù iṣẹ́ mi rèé ó yá ó yá kó fi ọlọ́kàn balẹ̀ ẹ po gbogbo agbára tí ń bá mi dùn gbogbo agbára tó ló ti wọ̀ gbogbo ipa ènìyàn tó ní mi rìn rí mú ẹ po orúkọ Jésù ipá náà kó bẹ̀ sí ṣègbé ipá náà kó bẹ̀ sí ṣègbé gbàdúrà orúkọ Jésù sí olúwa wa àkókò sí lọ. nọ́mbà yẹn ẹ̀yin tẹ́ bá ní you have a testimony tẹ fẹ́ jẹ́rìí sagbá Ọlọ́run tàbí you want to give thanks to God oye nọ́mbà wà fún and I mo ní kẹ́ text mi two four bóyá àwọn tó wà lórí bíi two four zero five nine three two five seven zero you can text me and I can read it out or you, I, when I open the line you can call to give your thanks but I want you to text first so you will not take much time so I know Be that two three so I know to work quickly. Um, so, so I will not, I will not open the line and say, oh, mo rántí, mo ṣe rántí orí Ọlọ́run <laughs> Hallelujah. Praise the Lord. Ẹ kó orúkọ Jésù ọwọ́ mi rèé, Olúwa fà sókè. Ẹ kó orúkọ Jésù dáadáa. Ayé mi rèé, Olúwa fà sókè. Kò gbúdọ̀ rà kúrò mọ́. Ẹ kó orúkọ Jésù, ayé mi rèé, mi mọ̀ tí ọlọ́run kò fẹ́ kọ́lọ́run kó gbà yọ sí ayé rẹ ayé mi this is not my o bọ̀ olúwa sọdí ńlá iṣẹ́ mi rèé àṣedànù kó nu ayé mi àmúbọ̀ kó nu ayé mi àṣetì kó nu ayé mi gbogbo tó jẹ́ kí ayé rẹ gbà àrùn láàánú kó nu ayé mi àrùn ìtọ́ka sí kó nu ayé mi àrùn ìrànlọ́wọ́ kó nu ayé mi ayé mi rèé ó yá dìde iṣẹ́ mi rèé olúwa dìde ayé ọmọ mi rèé olúwa dìde dìde fún ayé mi bàbá dìde fún ayé mi bàbá dìde fún ayé mi bàbá dìde fún ayé mi bàbá dìde fún ayé àwọn èèyàn yìí dìde lórí iṣẹ́ àwọn èèyàn yìí ní orúkọ Jésù ó káàlì mẹsàgá wà ní mo kó pilẹ̀ lẹ́kẹ̀tẹ́lẹ̀ lòzó tèkélé mo kó pilẹ̀ kẹ̀dẹ̀bọ̀ ní pèrèndó tèkélé mo kọ̀pá yàrá màtórí àmàkútàkàyà lòsóńtò tèkélé ó nínú ayé irú fọ́ọ̀sì makoni makutelelea olúwa dìde dìde dìde dìde dìde lè pẹ́rẹ́tà kàtàyàmá lè pẹ́rẹ́ndó síkẹ̀tẹ̀kẹ̀wọ̀ la pẹ́rẹ́ndó tabilẹ̀kẹ̀dàmá lò sọ́ńtò límẹ̀ kàtẹ̀lẹ̀wọ̀ ní orúkọ jésù dìde fún ayé àwọn èèyàn yẹn ní orúkọ jésù pékote yàrá lè kété kele bòkòtò yàrá ní orúkọ jésù máa ibi sọ́la bí kẹ̀tẹ́ kìlìkàrà lè sọ́ńtò límẹ̀ kẹ̀tẹ̀kẹ̀rà ní orúkọ jésù olúwa dìde dìde ní orúkọ jésù dìde dìde dìde ní orúkọ jésù máa ìdàmúlá rẹ̀ dìde dìde ní orúkọ jésù dìde dìde ní ayé ayé àwọn èèyàn yìí lórúkọ Jésù kàbáyàbá ní ayé kò mi dèdèdè ní orúkọ Jésù dèdèdè Ọlọ́run dìde nínú ayé àwọn èèyàn yẹn ní orúkọ Jésù dìde nínú ayé àwọn èèyàn yẹn ní orúkọ Jésù dìde nínú ayé àwọn èèyàn dùà dùà lórúkọ Jésù olúwa wẹ orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ ọ̀tá lára mi gbogbo tó gbù ọ jẹ tàbí ó ṣán ọ bá lójú àlá ni tàbí lójú ayé ni gbogbo orú ọ̀tá every every weapons of any ó ti sọ ní ọ̀rọ̀ kan pé ó ní kò sóhun ja olóró kan ìjà ò ṣe sí èyí tí ó ràn mí ó lè bá ràn yàn ṣùgbọ́n yẹn lè yẹn lè rí ìgbà míì yẹn máa ń rí ṣìríṣìrí yẹn o bẹ́ẹ̀ ó lè má ràn yàn ṣùgbọ́n yẹn ẹ ò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó lè má ràn yàn pé kó na olú ẹ̀ bá bọ́ta ṣe wò ẹ pé kó finish olú ẹ̀ ọ̀tá rò bóyá kó fi ọ̀nà alákọ̀ rẹ pé nǹkan mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ o <laughs> bẹ́ẹ̀ ni ìgbà míì ọlọ́kọ̀ mi ọlọ́run gbà mí ọlọ́run jẹ́ ká mọ̀ nǹkan torí ó ti ń ṣe ṣe ṣe ṣe ṣe fún wa tó ń ṣẹ́gun fún wa tá a tiẹ̀ so we don't acknowledge him ọlọ́run ti ṣẹ́gun ojú ẹ àlá ẹ kò tó kó fọ etí rẹ kò yẹ kó fọ etí rẹ ìgbájú tàbí ìgbàmú tó jẹ́ kó kó ràn tó sì rí tó ti ṣẹ́gun ọ̀tàgbé kónkó dání kò jẹ́ kó bọ̀ lórí ọlọ́run ṣáà ẹ akànjí akànnara ń yẹ ẹ aka dìde fò dìde àwọn àgbà màdé ṣẹ́gun fún ẹ lánàá náà ní ìmọ̀ ma ọ̀tá ọmọ àbúrí ma wọ́n nígbà kan gbogbo ma mà sá lọ́nbì òkè eh, ah, no problem jẹ́ kí n fún ọ. Eh, kí ni eh, kò borí mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ hallelujah.

àbò dẹ̀ fi kíní ẹ̀ gbogbo kíní ẹ̀ ṣe kíní kan gbogbo kíní ẹ̀ ṣe kíní kan ẹ̀ báwo ni gbogbo kíní ẹ̀ wọ́n lá ah, ẹ̀ ẹ̀ kó lè mọ̀ pé èmi ló lè ṣe so he's doing that also he will allow it for us to look to him adékèyàn àrí kíní yẹn ẹnìkan mò ń gbà mò ń bẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀fọ́ orúkọ gbogbo owó ọ̀tá ọlọ́run tó dókòó lónìí gbogbo owó ọ̀tá lára mi gbogbo owó ọ̀tá lórí iṣẹ́ mi ẹbí ó ti sọ pé ohun ìjà olóró kan ìta bá ṣí sí mi ó ní kì yóò ràn mí ọ̀rọ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ ló sì sọ òkìgbẹ́ jésù wà o <laughs> bẹ́ẹ̀ ni ayata jésù sì wà òun náà ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé kò sóhun kan tá a máa ṣe sí mi ètí ó ràn mí bẹ́ẹ̀ mo ti rí ibi tẹ́ ẹni tá ti gbé ìbọn tó yìn tì àyìn tì ni ìbọn ẹni já àmì ó tún yọ̀ mi jáde ó yìn sókè gbá ó dún gbà ó ó tún nà sẹ́ni yẹn ayẹta Jésù nù ìbọn yẹn ó jam ìwọ tó bá ti yìnbọn rí àmọ́ bí ìbọn dá o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó bá tó bá gbọ́ bí ìbọn ṣe ń dún yàrá ẹ o wàá mọ̀ pé <laughs> kì í ṣe náà ó yìn ó yìn pa ó yìn ó yìn sókè ó tún dún ó tún nà sí ó jàmù ìmọ̀ ẹ̀ ń jàm ni ayẹta Jésù ni bẹ́ẹ̀ ni ó kì yóò ràn ọ́ ọlọ́run gbọ́dọ̀ á fi ìgbàgbé ṣe ọ̀tá rẹ ara wọn níyì kò tí ì ní rántí ẹ̀yọ́ ẹ̀fín nílẹ̀ ẹ̀jẹ̀ kìlì máa lọ agbára ọlọ́run ni ọlọ́run ìbọn ló nọkọ̀ èèyàn ẹ kò orúkọ gbogbo ọjà olóró lójú àlá ni kò parẹ́ lónìí lẹ́nu iṣẹ́ lórí bísíǹsì yẹn ni gbogbo ìjà olóró pé gbogbo òjá lóró pé kó má rí ilé ọkọ gbé gbogbo òjá olóró pé kó má láṣeyọrí gbogbo òjá olóró pé kó má gbádùn ọmọ pé kó ṣáà máa jìyà lórí ọmọ ṣáàlẹ̀ làálà ọmọ ni wọ́n ti dàgbà tó ṣùgbọ́n làálà ọmọ ló ṣe ń bá kiri àwọn tó yẹ kó wá máa ṣe kó wá di pé wọ́n rí kankan yọ ó mọ káìlì ṣáìlì gbogbo ìjà olóró bó ṣe jìyà títí títí kò dé gbádùn rí ọkọ káìlì ṣáìlì gbogbo ìjà olóró lórílẹ̀ yẹn o dé pẹ̀lú léde yẹn láti títí tí àwọn tó ṣẹ̀ṣẹ̀ orí lẹ́yìn tó fọ̀nà wọn ti fi ọ sẹ́yìn o màyílì àṣàkúta ìhà gbogbo ìjà olóró ní orúkọ Jésù lónìí oníkì yóò ràn wá lójú àlá inú àgọ́ ara ní orúkọ Jésù ohun ìjà olóró sátani lò ọ̀fọ̀ olóró lórúkọ Jésù let God begin to destroy olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà olúwa palẹ̀ rẹ̀ mà nínú ayé àwọn èèyàn ní orúkọ Jésù gbogbo ìjà olórúkọ dáká láti lọ ẹ̀rí ìyanu olúwa kò ayé yẹn ọwọ́ ayé kò bá àṣírí òní tù gbogbo agbára tí ń bèrè fún kọ́lọ́run kó dójú tì í gbogbo yẹn ti ń lépa ìtìjú rẹ láyé lórúkọ jẹ́ kọ́lọ́run kó dójú tì í ìyanu kó ṣẹlẹ̀ nú ayé yín kọ́lọ́run kó ṣe é lógo kọ́lọ́run kó dá yín ló kó fi ayọ̀ aṣọ ìrú ọ bẹ́ẹ̀ ni ó sì rí láyé lórúkọ Jésù Kristi olúwa àtàgbára wa àmín àmín ká tó bèrè nǹkan tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n tún ní testimony mo ní so because ẹ̀ ẹ́ quick time ti lọ that's why I say I know I look at those books just uh, to test and I open that. Let me just read those. Um, okay, good morning, Let me read this one to you. <laughs> mo dúpẹ́ ọlọ́run good morning sir mo dúpẹ́ ní gbogbo ọ̀nà lọ́wọ́ ọlọ́run fún àánú ìṣẹ́gun ààbò lójú ààbò ojú rere olúwa ní gbogbo ọ̀nà jésù jẹ́ owó agbára rẹ̀ lórí ìdílé mi mm, mo try. <laughs> hallelujah <laughs> ẹnìkan dúpẹ́ àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mm, fún ìṣẹ́gun àti ojúrere ọlọ́run ní gbogbo ọ̀nà àti fún lórí ìdílé àwọn mo náà wọn dá ọpẹ́ padà fún ọlọ́run mo wá gbàdúrà ọpẹ́ tẹ dá fún ọlọ́run mo ní kí ọlọ́run kó tẹ́wọ́ gbọpẹ́ yín o lórí ìdílé yẹn lórúkọ jésù àbùkù dájú lórí ìdílé yẹn ọwọ́ ọlọ́run kó kàn ìdílé yẹn ọwọ́ agbá ọlọ́run kó wà ní ìdílé yẹn ààbò yẹn àti ọwọ́ rẹ̀ kó wà lára yín kẹrí ìṣẹ́gun kọ́nà kó wá ya ìdílé lẹ́nu láìpẹ́ láì jìnnà kẹwàá rí ohun ńlá ń bẹ̀ ọlọ́run ti dá ọpẹ́ padà fún ọ jésù gba ọpẹ́ yìí jésù olúwa wa àmín àmín jésù ẹnìkan náà ní good morning during our fasting and prayer I prayed with my husband Dr. Page to the glory of God just got the visa last week. Thank you for all you do. Emeka, kí ni mo ṣe? Jésù <laughs> ni wọ́n nípa àwọn dúpẹ́ Ọlọ́run pé nígbà àdúrà pé àwọn gbàdúrà fún wọn. My husband data page that I don't really get that that data page. Okay, To the glory of God, just go US visa last week. Okay, okay, okay. Ọkọ yín bọ̀ àbáyé lórúkọ Jésù ìyanu kò ṣẹlẹ̀ ògo ọlọ́run lórúkọ ìrìn àjò náà kó já sí rere kí inú yín kó dùn o kí ọwọ́ ọlọ́run kó kàn yín o lórúkọ jésù ọlọ́run kó tù ọ́lá ikọ́ ò ní kọ́ wọn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ikọ́ ò ní kọ́ wọn lẹ́sẹ̀ ikọ́ kò ní kọ́ wọn lẹ́sẹ̀ orí ọ̀fẹ́ jésù kò dájú fún wọn kán rí àánú gbà ògo náà kó tàn kí ìrìn àjò náà kó san wọ́n sí rere bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa àmín àmín àmín. let me i'm just reading down to the text i'm going to open the line i'm just trying to do this with you quickly i'm go okay so anyone that want to say okay um, let me look at it okay somebody also i have a testimony I give glory to god for his good for his mercies endure forever for his protection and provision healing did not allow my enemy to rejoice over me I believe in God that what He has started, He will complete it. Wọ́n náà dúpẹ́ lọ́lọ́run fún iṣẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ o, ọlọ́run yóò ṣe parẹ́ glory be to God. Ọlọ́run wọn dá ògo padà fún wọn Jésù, Jésù gba ọpẹ́ yìí. Wọ́n dúpẹ́ fún ààbò rẹ̀, wọ́n dúpẹ́ fún ìpèsè rẹ̀, wọ́n sì dúpẹ́ fún ìwòsàn tí ò jẹ́ kí ọ̀tá kú borí ayé wọn. Mo wá gbàdúrà, wọ́n ti dá ọpẹ́ padà fún ọlọ́run gbọ́ ọpẹ́ yìí. Jésù ṣiṣẹ́ rẹ̀ láṣepé nígbà ayé ẹni yìí ṣọlá rẹ hàn ó thank you mother day dábìrà ńlá Jesus dábìrà ńlá ó thank you Jesus dábìrà ńlá ọlọ́run àlàyé jẹ́ kí ìyanu kò ṣẹlẹ̀ jẹ́ kí ogun rẹ kó tán gbogbo ìjì ogun kò parẹ́ wàtá láti lọ lórúkọ Jésù lọ́wọ́ ọlọ́run kó bá yín pàdé ẹni yìí kúlúwà kó so kúlúwà kó tọ̀ ọ́ wá nínú agbára rẹ̀ kí olúwa kó tàn yín wá nú agbára rẹ̀ kí olúwa kó tàn yín wá nú agbára rẹ̀ kí olúwa kó tàn yín wá nú agbára rẹ̀ kí olúwa kó tàn yín wá nú agbára rẹ̀ kí olúwa kó tàn yín wá agbára rẹ̀ kí olúwa kó tàn yín wá agbára rẹ̀ jésù kò ṣìyàwó gbogbo ẹbọ orúkọ Ọlọ́run kò parẹ́ ní ìmọ̀ bí mo ṣe ń gbàdúrà yìí mo kàn rí pé pé adúlùwà ẹyẹlé ẹyẹlé mo pé ẹyẹlé is ọlọ́run ju ẹyẹlé bí a dove is a sign of uh, is a pure ẹyẹlé is a when even Jesus is a kind like a dove represent things that is pure ajá <laughs> ọlọ́run ò lo ajá fún gírí so there are certain things you can know you know in the spirit you can even pick through the scripture you know ajá òun ṣe ọlọ́run pé the dog return to his vomit ajá to máa ń jù you know ajá ti ń bú ẹni. That's where you can able to pick right and this and this that is not little revelation to the scripture. A yearly sacrifice of a dove. Mo ní ẹyẹlé yẹn sacrifice of a dove. Hallelujah. Ìrúbọ Jésù lórí ayé yín lórúkọ Jésù kò farahàn kí Ọlọ́run kó bẹ̀ yín o. Bẹ́ẹ̀ ni In Jesus' name we pray. Amen. Amen. Hallelujah. Praise the Lord. Okay. Hmm, okay. Good morning tí mo ti ka dé yìí okay okay ẹnìkan náà ni mo dúpẹ́ good morning mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí kò jẹ́ dójú tì wá ní gbogbo ọ̀nà fún ààbò àti ìpamọ́ lórí wa iṣẹ́ wa ọmọ dá mo dá ògo padà fún ọlọ́run okay wọn láwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ò jẹ́ kójú tì wọ́n ní ọ̀nà àwọn lórí iṣẹ́ wọn wọn láwọn dá ògo padà fún ọlọ́run ọlọ́run olórúkọ jésù ìwọ tí ò dójú tì wọ́n tó sì pa wọ́n mọ́ ní ọ̀nà jésù jẹ́ kí ọwọ́ rẹ kó continue in their life ọwọ́ agbára rẹ lórí iṣẹ́ kó pọ̀ sí ah, iṣẹ́ ní kó bẹ̀rẹ̀ sí ní ìbùkún iṣẹ́ yìí kó bẹ̀rẹ̀ sí ní ìbùkún kó bẹ̀rẹ̀ sí ní ìbùkún gbogbo kí èèyàn kó jọ kó tán ọlọ́run kó ṣe ogun ẹ̀ ogun kí kó jọ kí kó jọ kó bẹ̀rẹ̀ sí dàgbà kó bẹ̀rẹ̀ sí dàgbà kó bẹ̀rẹ̀ sí dàgbà gbogbo owó àṣetì kọlọ́run kó mú kúrò kẹ́rẹ́ láàárọ̀ gbà kẹrí ìbùkún bẹ́ẹ̀ ni ó sì rí ọpẹ́ yín kó pọ̀ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ tí ó ní àmì ńlá láìpẹ́ yìí tí Ọlọ́run kò fi fún yín ọpẹ́ tí ó mú tó ní àmì ńlá láìpẹ́ yìí kíkẹ gbà á bẹ́ẹ̀ láàrí o láì lórúkọ Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah let me look at it let me just read mm. praise the Lord okay. Um, okay, okay. I think, uh, except those, mo ti except you think you want to pay, ah, my blue picking penny. Oh, okay, so I open the line. Just shortly, please. So ẹni tẹ́tí text I ti gbọ́. So ẹni tó ń rò pé okay, I'm fẹ́fẹ́ náírà mi sọ́ Okay, so the line is open two four zero five nine three two five seven zero quickly quickly just short because for a time. Okay, somebody just text me also. Good morning, sir. I just want to thank God for His goodness and His mercy upon me, my family. I was sick last month. and healed. God also healed my daughter. Also, I thank God for His provision. Hmm. Ọlọ́run ẹni yìí lọ́wọ́ rẹ o wọ́n fọpẹ́ fún fún ìwòsàn pé wọ́n ló wù wọ́n sàn wọ́n á dá ọpẹ́ padà return all the glory back to you wọ́n láti dúpẹ́ fún ìwòsàn nínú ayé ọmọ rẹ̀ àti fún ìpèsè ogun tí ọlọ́run ṣe yìí kò gbọdọ̀ gbérí mọ́ ogun tí ọlọ́run ṣe yìí kò gbọdọ̀ gbérí mọ́ the victory that God has given to you let it be permanent gbogbo ẹ̀ tó bá ní kó òun àti gbé ogun ẹ̀ dìde lórúkọ jésù kọlọ́run kò tẹ̀lé wọn bá nàìjíríkò wó joshua sọ pé ẹ tó bá fún wa build this Jericho again kó fi àkọ́kọ́ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ kó sì fi parí ọmọ rẹ̀ ẹnìkan sì ṣe ẹnìkan wo ìdíje ó bí ìdíje ní kò padà ó fi àkọ́kọ́ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ ó sì fi àkẹ́gbẹ̀yìn ọmọ ẹ̀ parí rẹ̀ ẹni tó bá lòun máa gbé ogun dìde inú ayé ọmọ rẹ̀ kọ́lọ́run kò ṣe kọ́lọ́run kò súre fún ọmọ yìí ọmọ tẹ dúpẹ́ lórí ẹ̀ tọ́lọ́run kọ́lọ́run kò súre fún kọ́lọ́run kò súre fún kí ògo rẹ̀ kó tàn dálẹ̀ ẹ̀ ṣàmì dáadáa mo ní kí ọmọ yìí ọmọ ilé mo ní kí ọlọ́run kó súre fún ọmọ yìí ọmọ tẹ sọ pé dọ́tà yìí máa dọ́tà yìí mo ní kí ọlọ́run kó súre fún kí ògo rẹ̀ kó tàn dálẹ̀ kí ọlọ́run kó súre fún kí ògo ayé ẹ̀ kó tàn dálẹ̀ ẹ̀ ní dààmú owó olúwa kò olúwa kò súre fún ẹ ẹ rí ìbùkún ọlọ́run ògo yín kò farahàn bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa àmín hallelujah. So the line is open just you know if you want to say it and wọ́n fẹ́ sọ okay let me see okay let me read this one I want to give thanks to God I want to give thanks to the Lord for his protection mercy on me March is the month of my birthday okay. And I believe God will perfect all that concerns me this month. in Jesus name ọlọ́run àgbẹ̀ ọ̀gá fún tó fẹ́ fi ọdún kún ọdún wọn nínú ọdún yìí lórúkọ Jésù àyàn ológo àyàn ológo Jésù gbọpẹ́ Jésù gbọpẹ́ Jésù gbọpẹ́ Jésù gbọpẹ́ ẹni mo gbàdúrà fún kọ́lọ́run kó súre fún yín o ẹni dààmú ẹ dúpẹ́ bẹ́ẹ̀dì ni ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bẹ́ẹ̀dì ni ẹni wọnú wàhálà ẹ ṣàmì dáadáa ẹni tí mo ń gbàdúrà fún tán dúpẹ́ bẹ́ẹ̀dì yìí ẹ ní wọnú wa mo pé bẹ́ẹ̀dì lẹ́nu dúpẹ́ fún akéde pásítọ̀ ń sọ mo dúpẹ́ bẹ́ẹ̀dì pásítọ̀ ń sọ kan mi <laughs> kọ́lọ́run kó súre fún yín alákòóbá òní nìyẹn kò yín ohun tẹ́ wá ń fẹ́ kọ́lọ́run kó ṣe fún yín ohun tẹ́ ń fẹ́ kí ọlọ́run kó ṣe ọ̀nà àbáyọ yẹn kí ọlọ́run kó là á ọ̀nà àbáyọ yẹn kí ọlọ́run kó là á kí ọlọ́run fún yín lóhun tuntun gbogbo tó sọnù kó padà wá ọ̀nà ńlá kó là ìyanu kó ṣẹlẹ̀ kólúwa kó yà yín lẹ́nu ẹ ṣàmìlẹ̀ máa sọ ní ìgbà méje kólúwa kó yà yín lẹ́nu èyí náà lè sọ kólúwa kó yà yín lẹ́nu kólúwa kó yà yín lẹ́nu kólúwa kó yà yín lẹ́nu kólúwa kó yà yín lẹ́nu kólúwa kó yà yín lẹ́nu kólúwa kó yà yín lẹ́nu ní kólúwa kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name we pray amen yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀. Then you see in Jesus' name. Okay, I'm receiving a call. Let me pick up the call this person. Hello? Hello, sir. Yes, ma'am. Good morning, sir. I want to give a testimony. All right, ma'am. Go ma'am. Um, uh, yes, ma'am. Yes, I just want to thank God for everything He's doing in my life. mo dúpẹ́ níbi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ níbi tọ́lọ́run bá dé bẹ̀rẹ̀ mo dúpẹ́ níbi on mú mi lọ. ọlọ́run agbé ọ̀gá fún tó ṣe o bí tó ti bẹ̀rẹ̀ bí tó sì mú wọn lọ agbé ọ̀gá fún ògo tí ó tàn ní ayé wọn agbẹ́ pé wọ ọlọ́run jésù ó daṣọ àṣírí bo arábìnrin yìí agbẹ́ pé ó fi ohun ńlá fún ayé wọn agbẹ́ pé ó mú ọwọ́ rẹ lé arábìnrin yìí lọ́wọ́ ó mú ọwọ́ rẹ ó fi ọwọ́ tirẹ̀ ọwọ́ tì wọ ọlọ́run wàá gbélé arábìnrin yìí lórí ìwọ ọlọ́run yóò mú ọwọ́ tì wọ ọlọ́run wàá gbélé arábìnrin yìí wàá gbélé wọn lórí arábìnrin yìí wá gbé ọwọ́ rẹ̀ lé wọn lórí wọ́n gbọ́ ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó ti mú wọn lọ ibi tó wá mú wọn lọ yẹn wàá sọ di mímọ̀ fún wa lórúkọ jésù kó rí bẹ́ẹ̀ wàá gbára ṣètì ọ̀tá gbára àmúbọ̀ lórúkọ jésù ó yẹ parẹ́ láti ṣẹṣẹ lọ lórúkọ jésù kò parẹ́ gbogbo tí ò ń ṣe ti ọlọ́run ní àyíká tàbí àdá àgbègbè kọ́lọ́run kó gbà á kẹsọ́nà ó sọ ohun tí ò bá ṣe ti ọlọ́run ní àyíká tàbí àgbègbè lórúkọ kó sọnù pẹ sọnù kẹ má rí kó sọnù owó tó ń ṣe ti Ọlọ́run ní àyíká tàbí àgbègbè tó kò bá nínú ilé nìkan kó sọnù kò bá kó sọnù kẹ wá ṣe rere kí Ọlọ́run kó wá fèrè fún yín kójú má ṣe tì yín bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín God bless you. um, I think. Um, The line is open. Let me see. Let me and uh, antimatica thing. I just say I will read it. Then let me look at it. And look into okay. Okay, The coming. day. I, I want to thank God for allowing me. Mm, okay, I want to thank God for not allowing me to be in debt. Ó náà dúpọ̀ ọlọ́run bí wọ́n jẹ́ ká wà ní gbèsè to kill to kill people and to be in trouble ah okay Yeah, àwọn oh, okay mm, okay ọlọ́run jẹ́ pé nígbà nínú gbèsè o ah, okay tí wọ́n jẹ́ kó dáràn okay for I forgot I got a plot of a gas for hours and I went out okay one on one I'm trying to understand this okay I forgot I, I got a plot but okay but okay I got the pot on gas for four hours, and I'm oh, okay, okay, okay, okay, okay, okay. What you give me? Okay. So God, okay, okay. Let me just get the understanding of it. Okay, okay. Nǹkan tó ń tọ́ra sọ pé wọ́n náà wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mm, tó jẹ́ pé pé àwọn dáná mm, pé àwọn gbé nǹkan kan ná fún eh, orí iná fún uh, four hours you know, and in the tó jẹ́ kí ilé jóná. Um, ṣe ìwọ́n ìwọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ léjó wọn náà wá gbé nǹkan sórí iná fún four hours you know he's cooking that person is cooking and he left that thing for four hours so the Lord I help that the person not take the house to not burn down eh, eh, ọlọ́run ọpẹ́ ọlọ́run adúpẹ́ ọlọ́run tó ṣe we thank you God ọlọ́run adúpẹ́ pé ò jẹ́ kí ogun borí wọn ọba tí ò jẹ́ kí pé pé ìbànújẹ́ ṣẹlẹ̀ nílé eh, ẹnìkan náà ni ó ṣe nǹkan ẹni ẹ mo ní tẹ̀ mọ́ ọmọ kan ní ṣé maryland náà ni ẹni ẹ lọ ló eré tètè lálálá wọ́n tún wá ẹni ẹ kàn níbo ló sá lọ wọ́n tún wọ́ wá ọba tí ò jẹ́ kó wọ yìí tí ò jẹ́ ká wọnú ìbànújẹ́ wọ́n aláàbò góṣìnì tó pa wọ́n mọ́ wọ́n aláàbò góṣìnì tó ọlọ́run gbọ́ ọpẹ́ ọlọ́run gba ẹ̀yìn ọlọ́run gbọ́ ọpẹ́ olúwa gba ẹ̀yìn ọlọ́run wọn dá oko padà fún ẹ̀wọ̀ ọlọ́run pé wọ́n ní ààbò yìí you are protector the one that secure them tó jẹ́ kí kíní di ìbànújẹ́ fún wọn jésù gbọ́ pé wọ́n á gbàdúrà owó ọ̀fẹ́ jésù kò dájú fún yín àánú ọlọ́run kò ṣẹlẹ̀ náà ayé yín lórúkọ gbogbo ibi ojú ọ̀nà kọ́lọ́run kò parẹ́ ẹ̀ ní rí bí o ẹ̀ ní gbogbo ohun tí ayé bá ń gbé kọ́lọ́run kò tẹ̀rí ẹ̀ bá kọ́lọ́run kò ràn yín lọ́wọ́ kúrò kó ṣe àánú ayé yín ohun tẹ̀ fẹ́ kúrò kó fún yín ohun tẹ̀ fẹ́ kó jìnnà sí ayé yín bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name our Lord we pray amen amen amen amen torí àkókò I hope everyone you know our time is suspect I think gbogbo ẹ̀ náà ni a ti except gbogbo ẹ̀ ẹ̀ ká dúpẹ́ ọlọ́run every one of us ẹ̀ ká dúpẹ́ fún jẹ́ ọlọ́run ṣe o ẹ̀ bóyá you ride ẹ̀ wọ́n náà wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò ṣe hmm. ó ní ẹni tó bá dúpẹ́ orí àná á rí mìíràn gbà so jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run each one of us let's begin to thank the Lord ẹ ká dúpẹ́ oṣù tó kọjá oṣù pé èyí ẹnìkan ti pè I think I hope I'm going to because our time hello. hello sir. yes ma yes ma. God bless you sir thank yeah. you for everything God has been using you to do in our lives. amen. Yes, bless the name of God for your life. ẹ mo dúpẹ́ fún ọlọ́run fún gbogbo ohun tí ọlọ́run ṣe fún mi ní àkókò tọ́lọ́run bá ṣe nǹkan fún mi tí mi ò dúpẹ́ tọ́lọ́run dẹ̀ ṣe ń ṣe fún mi mo fẹ̀mí ìmoore hàn mo tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ mo lè fi ẹ̀mí ìmoore wọ̀ mo dúpẹ́ pé ọlọ́run ohun bá ṣe bó ṣe ṣe ọlọ́run nìkan ló yé òyìnbí fún ara mi kò yé mi ṣùgbọ́n gbogbo ohun tí mo fọwọ́ bà ọlọ́run bá mi ṣe ní ọlọ́run mo ti ń bẹ̀bẹ̀ fún ìrìn àjò kan ọlọ́run dẹ̀ wá ṣí ó ti ó ti ó ti dúró ó ti ṣí ọ̀nà náà fún mi mo dúpẹ́ pé ọ̀nà tí ọlọ́run ṣí fún mi mo ṣe máa padà wá jẹ́rìí oore tọ́lọ́run ṣe fún mi ṣùgbọ́n mo dúpẹ́ ó ní òun bá ṣoore kan fún wa ká dúpẹ́ ká lè rí ìní àjò yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lórí àwọn ọmọ mo tẹ̀mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn ọmọ náà tí mo filẹ̀ láìpẹ́ láì jìnnà máa rí àwọn ọmọ mi ní àjọ àtàlàfíà àgbọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run á gbé ọ̀gá fún tó ṣe náà yábẹ̀rẹ̀ o ó ní tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ò ní àparí ẹ̀ o ti bẹ̀rẹ̀ agbẹ́pọ̀ wá sí parí ẹ̀ Jésù gbọ́ pẹ́ ohun tó ṣèpè ohun gbogbo wọ́n dá ọpẹ́ ìpadà fún ọlọ́run gbọ́ ọpẹ́ yìí ohun tí olúwa ti ṣe yìí lórúkọ jésù kò di mímọ̀ lórúkọ jésù kò di mímọ̀ fún ayé kò di mímọ̀ láàrin ẹbí kò sì di mímọ̀ gbogbo àgbáyé kí ìyanu kò ṣẹ̀nu ayé yín ògo ọlọ́run kò bú jáde àtàwọn ọmọ náà àtẹ̀yìn náà kó lóra kó dá yín sí ẹ̀rí rí ìbànújẹ́ lórúkọ àtẹ̀yìn náà àtàwọn ọmọ náà lórúkọ jésù kó lóra kó pa wọ́n mọ́ àbújésù kò dájú sátánì ọwọ́ rẹ kù nú ayé wọn ọwọ́ ọlọ́run wọnú ayé wọn bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù olúwa wa àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ because our time our time was it I know let, let me just read this quickly and uh, this, we put it we put it up say good morning sir I want to give glory to God for his kindness and mercy I thank God for his guidance over me and my children. My daughter is turning 16 this month. I, and I God, I give God all the glory over her. Okay, you give God the praise over that daughter. Ọlọ́run àgbẹ̀ ọ̀gá fún ọmọ yìí èyí tó fẹ́ fi ọdún kún ọdún rẹ̀ ní oṣù yìí. Ọlọ́run àgbẹ̀ ọ̀gá fún ọmọ yìí èyí tó fẹ́ fi ọdún kún ọdún rẹ̀ ní oṣù yìí. Ọlọ́run gba ọpẹ́ Ọlọ́run gba yìí ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ẹ̀yìn ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ẹ̀yìn ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ẹ̀yìn ọlọ́run gba ọpẹ́ ọlọ́run gba ẹ̀yìn jésù ìyanu ṣẹlẹ̀ ògo ọlọ́run ṣẹlẹ̀ nígbà tí a wo tí a wo sixteen mẹ́wàá mọ́ sixteen ẹ mọ nǹkan tó jẹ́ nìyẹn ní àkókò náà ìyanu ṣẹlẹ̀ ògo ọlọ́run bú jáde ní àkókò yẹn àmọ́ tó dúpẹ́ lórí èyí tó bá tún mú mẹ́wàá mọ́ sí àkókò yìí ògo ọlọ́run kò fara hàn ìlérí ọlọ́run kò ṣẹlẹ̀ lórúkọ tó bá tún mú mẹ́wàá mọ̀ mẹ́wàá mọ̀ nígbà tó kù díẹ̀ tí ó pè tó mẹ́wàá yẹn yóò pè yẹ lọ́rùn kó ṣẹlẹ̀ ògo Ọlọ́run kó fara hàn ògo Ọlọ́run kó wà kó ní àmì sí rere kó ní àmì sí ògo kó sì ní àmì fún àṣeyọrí bẹ́ẹ̀ ni ó sì rí láìpẹ́ tó kù mẹ́ta kó ní àmì sí rere kó ní àmì sí ògo bẹ́ẹ̀ ni ó sì láì lórúkọ Jésù Kristi kó ní àmì sí rere kó ní àmì sí ògo bẹ́ẹ̀ ni ó rí. Jésù lọ́wọ́. Àmín àmín orúkọ Jésù hallelujah. Praise the Lord. Thirty-two thirty-two thirty-two thirty-two hmm, thirty-two thirty-two thirty-two thirty-two kọ́lọ́run kó gbàdúrà fún yín kọ́lọ́run kó súre fún yín ìyanu kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì good morning ẹ jẹ́ ká ètè parí good morning sir I'll just we share the grace now good morning bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣẹ́gun gbogbo lórí lórí mi àti àwọn ọmọ mi àṣírí òkùnkùn kò bò nínú ayé mi ẹ bá mi yin olúwa lógo ọlọ́run á gbé ọ̀gá fún tó ṣe ọba tó jẹ́ ká ṣe òkùnkùn ẹ̀wọ̀n yan ológo olúwa gbọ́ pẹ́yì ọpẹ́ arábìnrin àti ìdílé wọn kó pọ̀ sí ọpẹ́ yín kó pọ̀ sí ọpẹ́ yín kó pọ̀ sí ní gbogbo ọ̀nà ọpẹ́ yín kó pọ̀ sí ní gbogbo ọ̀nà kó lọ́dọ̀ tó ń pa Ísírẹ́lì mọ́ kó pa yín mọ́ kó dáàbò bò yín lẹ́nu iṣẹ́ ní ọ̀nà gbogbo olúwa Ísírẹ́lì ti ń pa Ísírẹ́lì mọ́ kó dáàbò bò yín lẹ́nu iṣẹ́ gangan lẹ́nu iṣẹ́ báyìí olúwa Ísírẹ́lì ti ń pa Ísírẹ́lì mọ́ kó dáàbò bò yín bẹ́ẹ̀ ni ó sì rí Jésù olúwa wa àmín ẹ̀mí ní tẹ̀síwọ́n ọlọ́run jẹ́ ká bẹ̀rù pẹ̀tẹ́ lọ́wọ́ lọ pé ọlọ́run ṣe ń máyé mi ọlọ́run jẹ́ ká do àgbègbà ó ask God what you need ní orúkọ Jésù ẹ sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ó dẹ̀ ń fẹ́ ọlọ́run kó ṣe fún yín ẹ kú orúkọ Jésù dára ọlọ́run fẹ́ kó parí ìlú dára fún rere o ti fẹ́ kó mú náà fẹ́ dúpẹ́ eléyìí ẹ sọ fún ọlọ́run tẹ fẹ́ dúpẹ́ fún hmm, ọlọ́run fẹ́ kó fún mi ní mọ́tò fún mi nílé fún mi lọ́kọ̀ fún mi lọ́mọ máa dúpẹ́ ohun tó jẹ́ ẹ̀rọ tó jẹ́ nǹkan yẹn ẹ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ fún mi yóò gbèlú mi ẹ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ohun tó jẹ́ ask that lord that very thing tell him ọlọ́run ohun tí mò ń fẹ́ rè lọ́wọ́ rẹ olúwa ohun tí mò ń fẹ́ lọ́wọ́ rẹ rè ó wà lọ́wọ́ he can do it ẹ sọ fún ọlọ́run pé ọlọ́run ohun tí mò ń fẹ́ ní ọwọ́ rẹ rè ẹ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run tí máa ń gbọ́ àdúrà the lord that answers prayer. ẹ sọ fún ọlọ́run ọlọ́run ó tí mo fẹ́ ní ọwọ́ rẹ rèé mo fẹ́ owó mo fẹ́ ọmọ mo fẹ́ ọkọ mo fẹ́ èmi náà fẹ́ bímọ mo fẹ́ rọmọ mo fẹ́ lọ́kọ mo ní kó sọ tó fẹ́ lọ́wọ́ rẹ sọ fún ó sọ fún ó sọ fún ó sọ fún ó sọ fún Bartimaeus kí ló fẹ́ kí n ṣe fún ọ kò sọ pé ẹ ṣe o God is able to do it ó bẹ ó tú ẹ ọkùnrin kí ló fẹ́ tí ò bá fẹ́ abẹ́ kí ló kò ní bẹ̀rù bẹ́ẹ̀ ó ní agbára kò mọ tó lè sọ ó ní kéde bèrè ó mọ̀ pa afọ́jú ni sọ pé he has the power ó mọ̀ pa afọ́jú ni sọ pé ìmọ̀ ló kó bèrè beyond ohun tí mo mọ̀ kó ń ṣẹlẹ̀ sí ẹ yìí ó i'm able to kí ló fẹ́ kì í ṣe fún ẹ so he's not afraid he's not shaking he's not moved ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run láàárọ̀ yìí ọlọ́run ọlọ́run ẹnìkan ọlọ́run yóò gbé ẹ sórí ìtẹ́ yẹn the Lord will give you that position ọlọ́run yóò fún ẹ ní ipò yẹn ẹ béèrè lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹ sọ fún ọlọ́run ohun tẹ́ ẹ fẹ́ ọlọ́run ohun tí mo fẹ́ kó ṣe fún ẹ rèé ọlọ́run kò rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ ìwà agbára rẹ ká let it be unto them according to the word of their mouth kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ọlọ́run ṣe fún yín kó lọ́wọ́ kó ṣe fún yín kójú má ṣe tì yín lórí ẹ̀bẹ̀ yín ọ̀run kó gbọ́ ọ̀run kó dáhùn ọ̀run kó gbọ́ ọ̀run kó dáhùn bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ọba tí ń gbọ́ àdúrà kó gbọ́ ọba tí ń ṣe ìyanu kó ṣe ìyanu ayé yín kójú má ṣe tì yín kó dá yín lóhùn kí ilẹ̀kùn rẹ kó ṣí fún yín kí ilẹ̀kùn rẹ kó ṣí fún ayé yín bẹ́ẹ̀ bá rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ Olúwa kórè dálẹ̀ mòye olúwa kò dálẹ̀ mi gbọ́ àwọn tó sọ o sọ pé mo é olúwa ọlọ́run Ísírẹ́lì kóore ó kó ire yẹn dálẹ̀ mo rí tèmi mú olúwa kóore dálẹ̀ sọ pé mo é mo rí tèmi mú ẹ mọ̀ pé wájú ọlọ́run lẹ ni mo ní olúwa kóore dálẹ̀ mo é olúwa kóore ọlọ́run gẹ̀rẹ́ yóò gẹ̀rẹ́ yóò gẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni ṣàbẹ́ nìkan ń fárun ẹ̀ lọ́wọ́ ni. olúwa kórè dàálẹ̀ mo olúwa kórè dàálẹ̀ mo tèmi mú olúwa kó eré dàálẹ̀ mo tèmi mú èmi náà rí mi olúwa bọ bẹ́ẹ̀ ni ó sì rí kọ́lọ́n kó yẹ omi ẹsẹ̀ omi ẹ kó mú ìwòsàn wá agbára jíǹde kó omi ẹ lọ ni ó sì rí gbogbo ènìyàn pátákọ́lọ́n kó súre fún yín in any area you are trusting receive the grace of God. In ọ̀rọ̀ kó jẹ́ any area you have been a blessing to the work of God. Let Jehovah God increase you on every side. Ọ̀rọ̀ kó gbé yín lọ sókè. Ilé ìtọ́lọ́run ṣe fún yín lónìí. Kẹ́ ẹ ní ẹ̀rí rẹ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe ajínigbé ò ní jí gbé. Ajínigbé ò ní jí gbé. Agbére sálọ ò ní gbé sálọ. Bẹ́ẹ̀ ni ó rí láì lórúkọ Jésù Kristi. Olúwa tágbára wa. Àmín àmín àmín lórúkọ Jésù. Thank you for being here. Uh, thank you, and let's just go and serve the Lord and give your worship God. Remember, tomorrow is the Sabbath day. Let's give our worship to the Lord Jehovah God. God bless you. Thank you. Bye bye. ra ohun tolúwa ṣe fún mi ẹ wá ohun tolúwa ṣe fún mi ṣe ẹ wá ohun tolúwa ṣe fún mi. ẹ wá ohun tóluwa ṣe fún mi ó èyí ló mú mi dúpẹ́ o èyí ló